أنا وقفت الله سبحانه وتعالى ورد الصور لا تدعى كين يوا يمكن ما يمكن أن يستمر لا تنوى أعرف ما يدعون ونفسه يقول ọ̀rọ̀ tó ajáde ní tó jájáde pàdé láyìnká wà ní láti ní àlẹ́ fún ìmà àtòyé lórí àlámọ̀rí ẹ̀sìn wa àdúgbò fún ọmọ wa náà ìjọ ọlọ́run ọlọ́run orí àdéjọ́tà rẹ̀ ó bá aṣíkò àná Muhammad sọ́nà wọn àbáyé ìṣẹ́dá ẹni tó sọ wípé ààrin ìgbẹ̀sán ẹ̀sìn wa àdúgbòjá sí ti àná ti ṣàyẹ̀ ẹ̀ka ìdójú wáyé kò sí púpọ̀ kan nínú ẹ̀sìn wa kò sí òkú kan nínú ẹ̀sìn wa òun ló jẹ́ fún ṣọmọ́ àdísọ́lá ìṣẹ́lá ó ti fọ̀nà tààtà àwá ní àyàmà ẹ̀sìn wa gbogbo àwọn sọ̀hábà ní Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn tí wọ́n lórí lẹ́yìn wọn tó ń dàwá káàkiri tó ń dàrú kìíyàmà káàkiri lánàá lẹ́yìn káàkiri lánàá wọn sẹ́rẹ̀ wọn dákùn sọ̀rọ̀ sọ̀rọ̀ wa wọn láàyè àkàlẹ̀ wọn. sáájú kí tó sọ nǹkan lọ́rọ̀ àfi okùn ọlọ́run fún àwọn ọ̀sàrà àfi ọ̀rọ̀ àfi àwọn òye ti fi ń ga lóyìn àfi bẹ́ẹ̀ àfi gba àwọn ọmọ iṣẹ́ àkàsọ̀ kúrò ní bá sílẹ̀ àfojú rẹ̀ tó bá sílẹ̀ fọmọ ìyá wa jáde àrùnú fọlọ́ kó bá yá tó rẹ̀ gbogbo ibi tí ẹ̀dá máa kù síwájú ọlọ́run èyí tó hàn sí wa hàn sí wa láwọn èèyàn kìí tí ó sì yà sí wa tó ń sọ́nà nǹkan bẹ́ẹ̀ tọ́nà kó bá yá jù lọ àwọn òbí tó fi lẹ̀ tààrà lẹ́fù tó kù tọ́nà bá àwọn lójú ó tún máa mú èmi náà jáde tó tún máa kó ipa ibi níbi dáhà sínú gbogbo náà tó ń kó lọ́wọ́ àti ìyọ̀ lókè àwọn tó wá tó kù náà wọn lọ́wọ́ sàṣà àwọn àjùbá ẹ̀rọ ìwà kúrò ní dáadáa ìlẹ́yìn kúrò ní dáadáa dáadáa ni ọlọ́run sẹ́kùn wálé lórí dáadáa dáadáa ìgbà ìlú wọn. àwọn ṣéèkù wa láti ṣàkí sheikh kọ́sùn bàkújá wọ́n ní ìwọ̀n ìjáde ìwọ̀n lọ́wọ́ àtàwà mí nínú tó máa sí ni abẹ́wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ tààlà àtẹ̀yìn àti àwọn ṣáyé tó kù lọ́rùn nínú ṣáyé tẹ̀bí sínú àwọn

ní wọ́n fẹ́ káwọn náà wà pẹ̀lú mi mo sì ti wọ́n gbà tí ń bọ̀ láwọn náà ti fẹ́ káwọn náà ọ̀rọ̀ bá lọ ọkùnrin dáadáa àti gbogbo ọkọ̀ àti ìrìnà sí àpáta àti gbogbo àwọn ìjókòó tá a ti ń gbọ́ mi sí ọ̀nà lọ́rẹ̀ àti láwọn àìní ọ̀rọ̀ tó fún àníyàn wa ṣe dáadáa ìrìnà pẹ̀lú wọn. wọ́n fi àkọlé ọ̀rọ̀ tí a bá sọ ní hadith ìwọ̀n ìfà náà àdìsí tí wọ́n ń Muhammad léèrè nípa orí tó gbogbo gbà ṣàlàyé tó kù kù fún wa mẹ́sì ṣàlàyé tó lè já lórí wa jọ náà mẹ́sì fún wa àmọ́dẹ̀mí ń tèmi ìbéèrè tó máa ń bí ṣàlàyé tí jagunlá fún yìí nínú àlámọ̀ ẹ̀sùn wáyé wọ́n ní àdéhùn ní kápá wa sọ àwọn abẹ́wà tó ní tọrọ ibi táyé wá gbà wá máa á ṣàlàyé rẹ̀ náà ibi táyé bá sì gbà wá dé náà á ṣàlàyé rẹ̀ níbẹ̀ ká tó padà sọ́dọ̀ àwọn iṣẹ́ ẹ̀kọ́ wa àṣàtúndà wa ká tó kó àdéhùn lórí àdéhùn yìí àmọ́ sáré gbogbo rẹ̀ lọ́wọ́ كان حذيفة أم اليمان حذيفة جاء صحابي أن محمد صلى الله عليه وسلم بعد اليمان هنا جاء صحابي أن محمد صلى الله عليه وسلم بعد rẹ̀ tó gbára gbajúmọ̀ sí aliyaman aliyaman yìí ó kọ ẹ̀kọ́ nìyẹn ìṣẹ̀lẹ̀ ó gbọ́dọ̀ gẹ́gẹ́ ní truth àdúgbò ìpínlẹ̀ ṣọ̀sáyì hain ọ̀há ṣúlá his àdúgbò ìpínlẹ̀ ṣọ̀sáyì ń sọ̀rọ̀ orúkọ ìyẹn ó jẹ́ pé nínú àwọn ọ̀hà ìṣòro ní bàbá ọmọ náà sì jẹ́ pẹ̀lú àwọn ọ̀hà ìṣòro Màdínà náà ni ó sábà nígbà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí sọ́mọ Mọ́kà ni ẹ̀mí tọwọ́ rẹ̀ wọ́. Ìyẹn ni bàbá ṣòfò ìfà. Àwọn tó ń jẹ́ mọ̀lẹ́bí ẹni yìí, wọ́n gbìyànjú àti tẹ̀sán ó wá sọ̀rọ̀ sí Nàìjíríà. Nàìjíríà tó sábà yìí, àwọn ará Nàìjíríà gbà pẹ̀lú àwọn àlàyé ọ̀tún lè ṣe ó wá gbà ara nìdí ni wọ́n gbà lẹ̀ kúrò lọ́wọ́ ìyà tí ìgbà jẹ àbí lọ́wọ́ ìbọ́ ẹ̀mí rẹ̀ tí ìgbà bọ́ lọ́wọ́ àwọn èèyàn tí ẹ̀mí tí ń ti ẹ̀ bọ́ lọ́wọ́ títí rẹ̀ ohun tó fà ní ẹ̀ tó fi di alábùlégbé àwọn ará Nàìjíríà àwọn ará Nàìjíríà tí àwọn sọ yìí àwọn náà ni àwọn sọ àwọn mùsùlùmí tí ń bẹ mọ̀ màdínà tí yà sọ àwọn náà ni wọ́n pè ní àlìyàmán ìjọ ti gba orúkọ yìí nù ọ̀rẹ́ bàtí bàbá rẹ̀ tó gba nígbà sí àlìyàmán wọ́n jọ kópa nínú ogun wọ́n àmọ́ wọ́n yìí náà ni wọ́n pa bàbá ṣùgbọ́n ìfà sí lásìkò lọ́wọ́ àwọn sàábà lẹ́nu ọ̀rùpá torí pé ọ̀nà tí a mùsùlùmí ìgbà náà tí ó fi kojú àwọn ìrìn lórí owó ìrìn orí wípé wọ́n dà nǹkan ojú tí àwọn ìrìn òkè ńlá ń fà ní àṣà ó wá ní àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan mùsùlùmí tó wá sí nǹkan tí wọ́n fi kojú tó já sí pé tí mùsùlùmí kan ò bá wo àpẹẹrẹ yẹn dáadáa lára ọmọ ìyá rẹ̀ ó súnmọ́ padà ọmọ ìyá rẹ̀ yẹn tí ò bá farabalẹ̀ owó àmì yẹn kó tó ju ọkọ̀ tí bá rò kékeré ní irú ọ̀nà yìí òní bàbá fún ìbá tó gbajúmọ̀ sí àyẹ̀mẹ́ tó fi jẹ́ ọlọ́run bá gbé tó ó kú sí ojú ọ̀gbọ̀n oṣù. Mo fẹ́ tó wá ní tó gba àdéhìí wa, àdìmọ́ ìgbà fi ìwọ̀n ọ̀tá rẹ̀ wọ́n ní wọ́n ní àdíìsì méjìlá bí o tí wọ́n lè kọ́ta tí ó sùn gbà wá ó sì ní mẹ́rin ní ìlọ́tọ̀ nínú sọ̀rọ̀ báyìí ó ní mẹ́ta nínú ní ìlọ́tọ̀ tí jẹ́ sẹ́ńtì nínú sọ̀rọ̀ ìhó mùsùlùmí tí já sí pé kí èsì sọ̀hárí ta lè fọwọ́ sẹ́yìn ní ìmọ̀ ẹ̀sìn ó dàgbà ó pẹ́ láyé olóṣèlú pẹ̀lú àbúbáyé olóṣèlú pẹ̀lú rọ́lọ̀ ó tún lo ìṣèlú pẹ̀lú ìsmáà ọ̀bí ọmọ àìkú ẹ̀smáì àmọ́lẹ́ ìgbà tí wọ́n pa ọ̀túnmánù tán ó kójú ọgbọ́ ogójì ọjọ́ gẹ́gẹ́ ìgbóná jáde láyé ìjìlá ti sin 36 nígbà náà abẹ́wọ́n sọ fún àwọn ọ̀tàrà وأنفسهم وبأصحاب محمد صلى الله عليه وآله وسلم ورابطه onígbé àdéhùn yìí ó ní àwọn ojúmọ́nà tí àwọn tí a ní ìgbà wá fún wa ó ń lọ bí ojúmọ́nà ní mẹ́ta ojúmọ́nà àkọ́kọ́ òun ni ti àbójútó ní lára àwọn ọmọ tí ó tí wọ́n gba àdísì lọ́dọ̀ ọ̀pọ̀ ìfà ní àpáàrẹ yìí ojúgbọ̀nà kejì ó ní tí Abu Sallam ojúgbọ̀nà kẹta ó ní Abdurrahman bọ́nù kọ̀ọ̀ ojúgbọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta in tí àfáà tí wọ́n dábàá dàbí ètò àbùmọ́rìyà àlùfẹ́yìí wọ́n mú sí gbogbo wọlé ní rí àbí tí mo kọ náà kọ́nù wọ́n tí ó yíwa wípé bíbà ká fẹ́ tí ó níwọ̀n bá ní àbí wọ́n ní ká tí ó níwọ̀n bá tó ń tó bá ti dákàn sí wá sí kí gbogbo rẹ̀ máa mẹ́ kí èèyàn máa làágùn gbà kí èèyàn tó wọ́n tó wà àwọn ọmọ bàbá ni wọ́n ní wọ́n ṣe kì í máa ń rìn láàmú àwọn oníkájú ni ká máa tẹ̀lé wa díẹ̀ díẹ̀ torí pé bàbá ní ọ̀nà rẹ̀ báyìí irú àwọn tó bá ṣẹ́kù sáwọn ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí àdídì bá ń jẹ́ ìpínlẹ̀ wọn tún láti yóò lálàáfíà àdídì yóò lálàáfíà ẹ̀ka ń lò mọ̀ so ó bùkátà sí ká máa wọn tó rọ̀ على جهة الدين تبارك الله كانوا وجودنا فقط يجي أبو بريس الخولاني قلوا الله بايق من يمان يصبحهم في كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن شري مخافة أن يدركني ó ní ìṣesí àwọn èèyàn oníkáàlà ìṣesí àwọn èèyàn ni yẹni bí wọ́n sọ́dí àwọn èèyàn dáadáa ní táwọn èèyàn fara jùlọ lọ́pọ̀lọpọ̀ bá wọ́n bá ti wọ́n tó wájú àdẹ́nu Muhammad sallallahu alaihi wasallam kí ni tó lè dúró fún wa kí ni tó lè dúró fún wa kí ni tó lè dáadáa fún wa nǹkan wọn sábà jà lẹ́bí yẹn kò wá ní sígbà kan sábà ti jà lẹ́bí yìí tí ń dóore inú ẹ̀sùn yìí ìdájọ́ yìí tí ń dóore yóò bí àlẹ́bí jẹ orí làwọn èèyàn bí wà lẹ́bí kí ní dóore inú ẹ̀sùn wà yìí yóò yóò ní tàbí jù rẹ ìdájọ́ yìí tó ní bí àlẹ́ máa dáadáa ṣe é dámà àmọ́ lè bá wọ̀ dáadáa wọ̀ èṣù lè bá wọ̀ ẹni rẹ̀ wọ̀ tí ó ti ń jábú sápá lẹ́yìn fáwọn èèyàn táàtì rẹ̀ fẹ́ mi kébì náà táàtì rẹ̀ abú sáwọn aráyé ìjíjá burú rẹ̀ mọ̀ fàkúntì àwọn ọ̀sọ̀rọ̀ wọn wá ní òun ṣe ọlọ́run iná kúnnà fi ìjà ìrìnlẹ̀ tí wọ́n ṣọ́ a ti lọ àwọn àtìkò tó lọ síwájú láyé tàbí òsìnlẹ̀ ìmọ̀kan tàbí aláàbí ẹ̀họ́ lọ́rin zina ọdún mú ajábò mọ̀lẹ́bí kájàmbá àmàdà àwọn olùgbùkú làmára wájà gbogbo àwọn àsìkò wọ̀nyí فجعلنا الله بهذا الخير nígbà tá a lo àwọn àsìkò tí ò dáa yìí ọlọ́pàá wa mú orí wá bá wa فجعلنا الله بهذا الخير ọlọ́pàá wa mú orí yìí wá bá wa kí lóore náà Islam kí lóore náà al-amn kí lóore náà as-salama torí lẹ́yìn náà bá gbọ́ ìtàwọn lárúbáwá ìsìláàmù tó dé ìwọ́tọ̀ wípé animal kingdom lọ́dún lọ́sẹ̀ yìí sẹ̀mí ẹranko gbàyàwó níyàwó pààyàn nípa púpa olùsìyàwó nínú gbogbo bá tí ń lólé ní káwà náà nígbà tí ẹ̀ ó ti rí láti sọ̀rọ̀ náà nìyẹn ajákùn mọ̀lẹ́bí kájá náà alùpọ̀ wọn náà gbogbo àwọn kan wọ̀nyí káì má ti gbogbo ní bá ń jẹ́ ìtú òga táwọn gbogbo gan lẹ́nu àti táwọn náà ń gbọ́ nínú ìròyìn gbogbo lẹ́nu ní ibẹ̀ ń sẹ̀dá àwọn lábáwá tó sọ fàjá àwọn ọmọ ọdún ní àtàkẹ́yìn ọlọ́run wa ń dáadáa yìí bá wa islam ló dé àjùwà ẹgbọ́lẹ̀ káfíńyàn rúbọ kábẹ̀yìn sí ti òun gbogbo àfárafàálẹ̀ ìgbàtíláàmù ní olùgbọ́kùn ní ṣùgbọ́n ẹ̀yọ́ wa kọ́kọ́ máa ń ìyàwó nínà fúnà kíyàwó máa ṣe ní pẹ́pẹ́ sọ́pọ̀ ìgbàtíláàmù ní olùgbàkùn lọ́wọ́ wa wọ́n fẹ́ lé wọn wà kó wa lẹ́rú wọ́n fẹ́ lé wọn gbalẹ̀ wa wọ́n fẹ́ lé pàmò ní sàkọ́lẹ̀ ó bà wá lọ́mọ gbàtí ìsìláàmù dé onímọ̀ ìbàdàn ọ̀nà wà bá wa tọ́ òtẹ́ta wa ní orí ìlàjìrí fàhálì bá àdàdà nìkà àlùkẹ́ sọ́ọ̀k fàhálì bá àdàdà àlùkẹ́ sọ́ọ̀k tí lẹ́yìn orí táàrí ìtàǹbádùn rẹ̀ yìí sábúmí náà fún bẹ títí ń bọ̀ wá wọ́n sọ ọlọ́run láàrín ìbéèrè wọn ní aburú ń bọ̀ ó ń sọ ọ́nà sì dáko aburú yẹn wọn ní wọ́n sì bẹ̀rẹ̀ síwájú pé irú aburú wọn ìbéèrè tí ó bèèrè ní wípé halbáàdà záàríkà ṣàrí mọ̀kàyẹ́rù aburú tí wà náà ní bọ̀ lẹ́yìn orí yìí tí orí yìí tún bọ̀ náà lẹ́yìn aburú wọ́n ṣe ọlọ́run náà orí bọ̀ wà lẹ́yìn àbúrú sọ̀rọ̀gbà tó bèèrè pé sí àbúrú bọ̀ lẹ́yìn orí alẹ́bí níbẹ̀ kò sì bẹ̀rẹ̀ fún àbúrú alẹ́bí ló sì sọ fún pé ó àbúrú lẹ́yìn ó sì bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ní lẹ́yìn anábìwá ní ṣùgbọ́n orin tí bọ̀ wá wà fí ní ìdáhà kì í tó orin nìkan o àbúrú papọ̀ mọ́ ní o ìmọ̀hájọ́ làìsọ̀rọ̀ ní rahmatullahi alayhi wọ́n ṣàlàyé ọ̀rọ̀ àwọn àfáà lórí tí wọ́n jẹ́ lákàní nínú àdéhùn yìí ìwà kìíta láàrin àwọn mùsùlùmí síra wa ìwà bíbí síra wa kẹ́ni mẹ́nu gbogbo àwọn ìwà tó ń ta kúrò kúlẹ̀ sí tó lè bí mẹ́ni yíyàn lálàájọ́ òdìrí ìjọba mẹ́làwùjọ wọn tún dá fáwọn sí gbogbo ń jẹ́ èèyàn pọ̀ tí ò dáa wọn tún dá fáwọn sí ẹ̀ torí pé ìpìlẹ̀ ń yọ gbọ́dọ̀ àdáhàn oní àdóhàn èèyàn fi oore wo ní bẹ níbi ìyẹn tí lọ rẹ̀ lápá sí wọn. ó lè ṣeé ṣe kí èéfín bá a bá nílò sára nǹkan kọ̀ọ̀kan kí nǹkan wúlò fún wa. èéfín ló bá wọn fi yẹn jẹrí àbí àbájáde àwọn ààrẹ wa ti ń wọ̀ níbi ó ló ń fa sí wọn. ẹni pé ó ààrẹ wọn náà tẹ̀lé àmì. ikú mọ̀ sí sórí fún mọ̀ wáyé kì í sórí fún ara fún níbẹ̀ tí ń bá wù lọ́wọ́ yìí orin tí ó lábà wọn ni ìdínà bẹnu orin náà ìdẹ̀kùn orin náà ó tọ́ àwọn wàhálà bẹ́ẹ̀ fàkúntù wọn wá ní òṣè ọlọ́run sọ̀rọ̀ wọn àwọn àìsàn wọn máa dá sọ̀rọ̀ kí ni àwọn aburú tí ó lọ papọ̀ mọ́ orin náà ẹ̀rọ máa wù ú tó òṣìṣẹ́ ọlọ́run jẹ sáyé àlùjọ tó ń lọ sáyé tó máa jẹ aburú bàdá àlẹ́mọ̀lá obìnrin gbogbo tí ń jẹ́ fìtínà ayé òun wọn kọ́lé sí sí àlẹ́mọ̀ fún yorùbá ìfà tí ń túmọ̀ àdáfà èyí àlẹ́mọ̀ túmọ̀ tí jẹ́ láfà sí aburú tí ó máa ṣẹlẹ̀ láti òtó rí nígbà bá lọ pẹ̀lú ní ọ̀rùn yàtàlónà yorùbá ìfẹsẹ̀ nàìjíríà ويهدون بغير هدي تعرف منهم وتنكر ان شاء الله عليه وسلم أول ذكر الدور كان حذيفة بن كما هو على المسيح قل أدخل جنبا من نوري قل أعلم بكثير دنيا قوم yẹ̀sànlọ́nà lè súnnàtí ìjọba ìlú súnnàtí mùsùlùmí náà ni wọ́n àmọ́ ọ̀nà tí ó fi gbà sàlàyé àti fún ní ọdún ọmọ rẹ̀ tí wọ́n wọ́n ṣe pèsè yìí mùsùlùmí náà ni wọ́n àmọ́ gbogbo ìlànà ní àlẹ́bí fi sàlàyé ìsìlámù fún ní òníkọ̀ súnnà àlẹ́bí rẹ̀ wọ́n máa kó ìlà wọ́n kó ìlà wọn súnnà wọ́n jẹ̀ wọ́n fẹ́ gbọ́ ní tí jẹ́ súnnà tuntun náà wọ̀yẹ̀húnẹ̀ lọ́yìn hajji tó bá fẹ́ ṣe ọ̀nà máa wé èèyàn náà kìí sọ nìyí àlẹ́bí ni ó fáwọn èèyàn sí ẹ̀yẹ̀húnẹ̀ wọ́n máa sàwọn èèyàn náà ṣùgbọ́n kìí sọ ọ̀nà tàlẹ́bí ni ó sọ àwọn èèyàn sí táàrù mìíràn wà tún kìí àwọn tí ìsìláàmù faramẹ́lẹ́ fún ó mọ̀ láàrin wa àwọn tí ìsìláàmù sì papọ̀ náà ó mọ̀ láàrin wa. ọba tó ní olùwà ẹ̀sán ìgbésùn á lè kó àwọn àlékún ní lórí àwọn ọmọ àwọn obìnrin. ṣùgbọ́n tí ìwà ẹ̀sán Bukhari yìí táà lè nínú ọtún yìí àwọn olùmọ̀ ìsìlámù ní al-ma'ruf ma'rufun lè ánà tọ̀bí àtàlùbẹ́sẹ̀ ní àrọ̀fà ti rọ̀ ìrọ̀ wọ́n ni wọ́n pè ma'ruf ní ma'ruf torí kí àdámọ́ ọmọ ìdáyìn náà ọmọ ìdáyìn ويقال المنكر منكرا لأن طبيعة البشرية تنكرها أو تنكره أنت منكر بمنكر torí àdámọ́ ẹ̀lẹ́yìn ga ń takùn nǹkan ẹ̀ kò bá wọn ní kó tó ka wípé ń dáná ní sọ ní sọ́nà wà fàáyé sẹ́dá kó tó ka wípé ń dáná sọ àbá sọ nípa ẹ̀jẹ̀ rẹ̀ àdámọ́ ẹ̀lẹ́yìn ga ń gbàgbó sí yìí kó dáa going ṣùgbọ́n ìlú sọ ìlú nínú àìlọ́ọ̀kà òlẹ́fà ní fàkóòtù òṣùgbọ́ ilé òfin ìjọ ìlú àìbára dáàrí àgbẹ̀ ìṣọ́ lẹ́yìn oore tó dàpapọ̀ mọ́ ìbàjẹ́ yìí lẹ́yìn ìdẹ̀rùn tó dàpapọ̀ mọ́ ìyàwó ìjà tó lè rí ojú jẹ́ aburú mi tó ti ṣẹlẹ̀ alábùnú náà bẹ́ẹ̀ ni dùcátún ala diwaani jahannam man ajaaba wuliyayha ọ̀gáfóòrù fiha dùcátún. aburú tún wọ̀ lẹ́yìn oore tó ní ìsìpapọ̀ náà aburú rẹ̀ o aburú tó tẹ̀lé fún wa wá lẹ́yìn yìí dùcátún àwọn olùdókè kan ìnà ìlà ìlà ìnà ìlà ẹni tí ò bá dára nínú àwọn ẹ̀sìn kò ní ìsìláàmù sí àti ní ìgbékalẹ̀ ọ̀rọ̀ àlẹ́mì ní àti ní ìwà rẹ̀ ní àti ní ìṣe sí rẹ̀ ní ìwé wọn pẹ̀lú ọ̀la ńlá ńlá wàhálà àwọn olùdókòwò fún báyìí ní bá sọ pé àdùá tó ti wáyé jẹ́ kí ń sàn adájọ́ pé àdéhùn àdáhùn ọ̀rẹ́ ọ̀kan bóyá wọn fi ń kà àmọ́ òsín tàbí ìyáni ẹdẹ láwọn ẹni tí wọn máa gbogbo lọ ní tí ò dá tí wọn máa gbogbo lọ bí iná aláàbíwájú wa ní ilẹ̀ tí wọn ti wà táwọn aláwọ̀ ń pè ní nàìjíríà àwọn olùgbègbè kan ń yá sí ilé kò sí jẹ́ sí èyí wọn nílẹ̀ lábáwá ni wọ́n wà bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn òyìnbó wọ́n wà bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn aláwọ̀ dúdú wọ́n wà bẹ́ẹ̀. ìgbèrò tó wá pèpè yìí ojú ọ̀nà ìjàhánà wọn tó lé lórí tí ó kù nígbà tí kọ̀ǹdọ́kọ̀ náà tó sẹ́nu ọkọ̀ tí ń gbèrò wọn ọkọ̀ mọ́lá ajá àbàkù lé ha kọ́lá fún fi ha ẹni bá jẹ́ pé wọn bí wọ́n ti ń gbèrò wọn wọ́n padà sọ sí ọmọ ìjàhánà fàkúntì yà wọ́n sọ́nà wọ́n wọ́n ń ṣe ọlọ́run dùn áàtùn àwọn olùdókòtà olùkọ́ síkù lẹ́nà ṣèròyìn wọn fún wa fún wa ńlá báyìí nípa wọn ó ní àwọn àpẹẹrẹ kan sáfì máa ràn wá torí pé kò ti gbọ́rọ̀ yìí kalẹ̀ ó kò fẹ́ hàn sí ìyàtọ̀ ìròyìn wọn la fẹ́ mọ̀ alẹ́lùwà ní náà ọ̀rọ̀mọ́n bíi jẹ̀mùtẹ́sìnà wẹ̀tẹ̀kẹ̀lẹ̀mọ́n nàbí àìsínà ìjọkànnì wọn ìyànkànnì wọn ẹlẹ́ra ara bí ìtìmí àti ìlàwọn náà bó bá jẹ́ lárúbáwá lárúbáwá ni wọ́n bẹ́ẹ̀ jẹ́ tí ò jẹ́ lárúbáwá náà ẹ̀yà yín náà ni wọ́n àdéhùn tí wọ́n kọ́dà ẹ̀rú èdè yín náà ni wọ́n máa sọ àwọn tẹ́ ẹ mọ̀ wọ́n náà ni wọ́n wọ́n ṣàjòjì ẹ mọ̀ ní wọ́n ti jáde tàbí ẹni tó bí wọn ibo wọn ti kéwò kí ni rírí wọn gbogbo ẹ̀ wọ́n náà sí yín kó jòjò àwọn bàbá wa ògbóǹdòwó tí ó dáwọ̀ yìí sí i wọn a máa dáwọ̀ kàkà ní pé ìrántí ìrántí àti àwọn ìdílé bẹ̀kùn tọ́rọ̀ ìbàdàn tọ̀rọ̀ ọ̀rọ̀ tó bí kòrò ní ọ̀rọ̀ ìpìlẹ̀ nìyẹn bẹ́kùn tó ti bàdàn sẹ́yìn ọmọdé yẹn bí kò ó tẹ́yìn asùn nìyẹn ṣùgbọ́n lẹ́yìn ọmọ tí yẹn bí jí sẹ́yìn látàbà ìtumọ̀ rẹ̀ ní pẹ̀ ní táàmù bàbá rẹ̀ táàmù ayá rẹ̀ táàmù tó ṣe wá náà ló ṣe wá sọ wá nù kò yẹ kó sọ wá nù torí àgbà wípé ìnira tó bá ń kàn wáyé kan òun náà bá a bá ń dunnú lọ́gbà ìjẹ́ níjọ́ àti ìyá mọ̀ òun ló mọ̀ dunnú pẹ̀lú wa ó sì lè wá mọ̀ wá sọ wá nù àbá nàìjíríà mọ̀ pé yóò rí bẹ́ẹ̀ yóò bẹ̀rẹ̀ wọ́n ni wà lẹ́nu tó bá ti wá ní bẹ́ẹ̀ kí ni solution kí ni kí n ṣe kí lọ́nà àbáyọ ń ṣe ọlọ́run mú tẹ́lifíṣàn jàmẹ́rà àtàlù mùsùlùmí ìlọ ìmáàmù wé àwọn ìyẹn ọ̀nà àbáyọ nìyẹn tó bá ti wí pé ọmọ ìlú yín fúnra yín ọmọ mọ̀lẹ́bí yín wà dúró lé yín ẹjọ́ jẹ́ mọ̀lẹ́bí inú ẹ̀jẹ̀ ó di pé ń pè ọ́ lọ mú náà tó sì hàn sí ọgbẹ́ ló ń pè ọ́ lọ. láti sàmìjàmọ́ àìsàn ìsìnkú náà máa nù. àwọn tó gbọ́ máa bá ṣe ní jẹ̀mọ́ àmùsùnmí àti olórí àwọn jẹ̀mọ́ àmùsùnmí. jẹ̀mọ́ àmùsùnmí tó ṣe lásán jọ́nà náà làwọn sọ̀rọ̀ àbẹ̀lẹ̀ tó láwọn náà wọ́n jẹ́ mùsùlùmí jọ náà níjọ́ tí àwọn sàhábà lè jẹ́ mùsùlùmí èmi àti àwọn bàbá ńlá àti gbogbo wọn wá bẹ́ẹ̀ náà ni wọ́n náà àwọn bàbá ńlá wa sì múra àwọn ẹ̀wọ̀n ni àwọn náà sì inú sẹ̀mí táwọn lárọ́wà ti lù láwàsù kan kọjá so tá ní jàmẹ́ àjòlù mùsùlùmí nínú ìtumọ̀ tí àwọn afá máa náà làwọn jàmẹ́ mùsùlùmí àkọ́kọ́ àti olórí tí wọ́n pẹ̀lú pọ̀lé lórí tí ń dára fún wọn àwọn ni ogun ní máa àwọn ni ó máa bá ṣe fàkúrùtù ó tún wá bí alẹ́bìnrin ní bí fàílà ń tẹ́kùn láhùn jàmá àìsùn wà láì máa a lè mú láyé tó já sí pé àríwú jàmá mùsùlùmí àkọ́kọ́ mọ́ lórí ilẹ̀ jàmá mùsùlùmí àkọ́kọ́ nù tí ò ní sí orí rẹ̀ mọ́. Irú olórí tó ní kájà tẹ́lẹ̀ mẹ́rin ẹsẹ̀ láti ẹ̀rọ yìí kò ní sí mọ́ lásìkò náà. Kí lọ́nà àbáyọ ń sọ lọ́nu àìsẹ́sìn tí ó kàn ní sọ̀rọ̀ ọ̀pọ̀ là á. Ọ̀rọ̀ ọ̀pọ̀. Fàtẹ́sìn tí ó kàn sọ̀rọ̀ ọ̀pọ̀ là Gbogbo sẹ́ẹ̀sì wọ̀nyẹn ó jìnà fún ọ mọ́jọ ẹni ẹgbẹ́ nìkan wọ́n bá ọ̀dọ́ ní sí àwọn ẹgbẹ́ nìkan iná fún ọlọ́run sọ̀rọ̀ yìí kò sí ẹgbẹ́ kò sí ìjọba tó dùdú àlẹ́yìn ọ̀rọ̀ kò sí sí àlàyé jọ́nà kò sí kàwárí ìlàyé jọ́nà kò sí sí ìlàyé jọ́nà alkọ̀dáríyà alìjàbúríyà mùsùlùmí àwọn nínú tọ́lọ̀ ti fi màlúù Muhammad sallallahu alaihi wasallam wọ́n ni wípé àníjọ yóò padà pé gbogbo ọ̀nà yóò gbọ́ wá pé sí lásìkò nù jìnà sí gbogbo wa mọ́bà wọn ṣe wà láwọ̀ àǹtà àǹtà àlà àṣìṣàyàwọ̀ tí حتى يدركك الموت وأنت على ذلك tó bá kú pé wọ́n lè sọ lókù gbogbo òru gbogbo ládúgbé ládúgbé wọ́n ti ìjọ ìjọ ìjọ ìjọ kò wá sẹ́ni tó gbogbo ìjọ mẹ́ gbogbo wípé inú ìgbẹ́ ló kù tó wà kú lọ tó já sí pé iyì ló dùn jẹ tó mẹ́lẹ̀ kò mọ̀ bẹ̀bẹ̀ sóòtù wa padà wá fa olóòrùn tó wọ́n jọ lọ ọ̀rọ̀ orí ni tó sọ́kọ̀ bá di kalẹ̀ sọ̀rọ̀ wá wá ayé wá sílẹ̀ ìyẹn ni wípé ibi tó gbọdọ̀ jìnnà sẹ́kùgbà àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ oníjọ́síjọ́ yìí tó gbọdọ̀ jìnnà sí wọlé tó bá kú wọ̀ nìkan rẹ̀ lẹ́nu tí ń tẹ̀lé in tí àwọn ìjọba mùsùlùmí àkọ́kọ́ gbé lọ́wọ́ nú tí àwọn sùpáàlù wọn kàá láti lọ sí wọn kò máa bẹ̀rẹ̀ olóòrò fún ọ yóò kó máa bá wọn sọ àbọ̀rọ̀. èyí ó jẹ́ ìgbàwá sí náà bùkárí ní ọ̀ṣẹ́ àbòkúta láwọn ọ̀pọ̀ ààrẹ. ìwé ẹ̀sùn mùsùlùmí ó ní àbúsà láàrin àwọn látọ̀dọ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ ọmọ ìlú náà ọlọ́ọ̀kọ́ àyọ̀ ọ̀sìn ìwáyà tó kìí sí ìlú ó ní àwọn àlékún kan tí ò sí ìwáyà tí wọ́n tó káyé ó ní mo ní yá ọ̀sùn ọ̀lá mo ní sọ̀rọ̀ ìnà kúnnà sẹ́rí fàjá àwọn fàjá àwọn ọ̀sán fàjá àwọn bá ti kú bẹ́ẹ̀ kọ́ ni a àsìkò kan táwọn wà lẹ́yìn kan táwọn wà lórí rẹ̀ títí tí ẹ̀ di ẹ̀sìn fún wa láti máa fà láàrin ìlú lẹ́yìn lọ́wọ́ wa mú àlejò wa tọ́ wa. فهل من وراء هذا الخير شر؟ lẹ́yìn orin tá jẹ́ gbádùn ẹ̀ lọ́wọ́ yìí sábúrú ìmọ̀ ìbẹ̀ náà tó tún wá alẹ́kùnrin náà hẹ́nu àwọn àjá ẹ̀dìjà ṣàbí ń fẹ́ lẹ́yìn agbúrú bọ̀ wá lẹ́yìn orí tí abúrú yìí náà tún bọ̀ àwọn orí tún bọ̀ lẹ́yìn abúrú yìí alẹ́bí ní bẹ́ẹ̀ ni ó tẹ̀síwájú lẹ́yìn orí tún bọ̀ wáyìí tí abúrú yìí náà tún bọ̀ alẹ́bí ní bẹ́ẹ̀ ni ó wá ní kò ló ti wáyé akẹ́kọ̀ọ́ abúrú yìí tó wá wá eléyìí ni àlékún tí ń bẹ ẹnu sẹ́yìn muslim tí ó tún fún sẹ́yìn buhari ó ní yẹ̀kú báyìí àìlmẹ̀tún لا يهتدون بهديك ولا يستنون بسنتي وسيكون فيهم رجال قلوبهم قلوب الشياطين في جثمان وفي الرحمن ó ní abúrú túnbọ̀ wá lẹ́yìn oore oníkà àwọn aṣíwájú kàwọn aláṣẹ ìwọ́n ló sẹ̀mí yóò hàn lásìkò tá a sọ yìí àwọn ọmọ adarí ìlú kódà àwọn ọmọ adarí alágbàdé sí i. olùkùnrin ìpolówó sọ̀rọ̀ àwọn èèyàn ọkàn tí ń bẹ lára wọn ọkàn àwọn èṣù ní àwọn ìgbéyàwó rẹ ti ń jáwé ìrọ̀rùn. ẹ̀dàkùn bá bára wa lọ wọ́n gbé àwòrán jíjẹ́ yẹn òní wọ́n gbé wọ́n àmọ́ ẹ̀mí èṣù ní mọ̀bí lára wa ó wá bí alẹ́ ìlérè sallallahu alaihi wasallam ó ní kayfa asra ya Rasulullah ìnà àdọ́tù dáàbì tásìkò bá bá mi láyé tẹ́mi náà ń ní ẹ̀sà àṣìṣàn yẹn kí n kí n ṣe ìrìn orí kí n rìn ọgbọ́n òun lè dá tábú yẹn ní òfin fọ̀rọ̀ sí tìbí ní bá

jàmbá olórin alágbà lórí ló wọ́n náà wà lórílà wọn wọ́n bí ọ̀sẹ̀ wọn wọn bọ̀ lọ́wọ́ àbí rẹ̀ jẹ́ wọ́n ìgbà márùn wọ́n gba dúkìá lọ́nà tí ò dáa wọn ò san sáláì ní lásìkò àwọn kan bá wa ń jẹ́jà fáwọn ìjọba wọn fún wa níná sáwọn náà ti ọ̀gbùn àtàbí sọ́ra fún ọlọ́run gbogbo àwọn ìjọba yìí ló ń kọ̀ọ̀rọ̀ ń sùn ẹ̀rọ fún wa ní wọn bí ìwà ẹ̀yìn tẹ̀ ní kéde táwọn ìjọba náà bá yín ní kéde international bodies wọn bá ní fáìlì fún wa rẹ̀ ti ní láti ń tọ́ lọ́rọ̀ bá ń gbọ́ ìjẹ́ ìlú bọ́lọ́ lọ́mọdé tó ìfẹ́ lọ. wọ́n ó sì wà á tọ̀ tó ń ṣiṣẹ́ náà ẹ gbọ́dọ̀ dúró ní àlẹ́ ẹ̀sìn náà ṣiṣẹ́. kásì àwọn nǹkan yìí ìyẹn lè wọ ní tó lórí sọ fún ọ̀tẹ̀ láti sọ lórí tó bá ti ń pè ní tó lórí pàṣẹ nínú ọ̀rọ̀ tó sọ inú yàpá sófin ọlọ́run sílẹ̀ yìí ìnáwó fún ara tó fún ara tó àmọ́ kìí sí pé ìròyìn gbọ́rọ̀ èyí ó gbọ́ ẹ̀yìn tẹ̀lé rẹ̀ absent ìdìbò ó fi ṣàlàyé rẹ̀ ní ìlú tẹ̀lé kìtìkú mọ̀ wá fún ilé olórí lè sì padà nínú òṣèṣẹ́ tí mo mọ̀ pé àfẹ́sí mo padà mọ́ láwọn òṣìṣẹ́ mi kò tẹ̀lé torí pé ìsọ̀rọ̀ ní gbangba táwọn owó òsì ní tẹ̀lé o òun ti gé ti àwọn tí nǹkan bí àgbé sí orí ẹ̀ náà ìjáàbù wọn náà ni lórí sọ wípé wáyà méjèèjì tí wọ́n sọ ẹ̀kọ́ bá ń sọ ẹ̀mú sí ìyàtọ̀ tí fẹ́ láàrin wọn ni wípé ìwáyà tí wọ́n lò ká ní àwọn aláṣẹ wípé gbogbo tí yẹ sẹ́ẹ̀tì society pátápátá láwọn àdìgbò wọ̀nyí ká jìnnà káwọn dára pọ̀ mọ́ nǹkan ìgbò rìwáyà tí wọ́n mùsùlùmí ó ń ṣe òfin ilẹ̀ wípé lásìkò náà bá ti ti fẹ́ àìyíjáde ní owó lórí àwọn ọmọ ń dásà kan wà ní bàbá dá nǹkan kò lóòótọ́ èmi à lè dárúkọ mọ́tò wọn láéláé lọ ìbá sì gbọ́ lọ́rọ̀ gbogbo àjọ pàpọ̀ wọn ẹni mọ́bẹ̀rẹ̀ wọn náà làmà àyẹ̀rọ̀ wọn làmà reaction fún àbáyọ. Ẹ̀sìn yóò dá kára ní àwọn àgbàdo ní ìyáàdá ìgbàlá tọ̀tọ̀ sí wọn. Lórí ọ̀rọ̀ Yorùbá, ẹja fàjá má fàjá ti sopa á ti sopa dà. Bẹ́ẹ̀ bá fa tòun dájú ọ̀sọ́ padà lọ́dún tó ra wọn. Yóò fẹ́ padà ká ń kókó. Èyí tẹ̀lé ká kókó ni kò ní yóò ṣe kí ni kọ̀ǹtọ́nù tó wá wà yẹn orúkọ àwọn tí máa ń sí ìjàmbá àwọn onígbèsè ìjàmbá àwọn oníjàmbá àdúgbò wà fún wa àlùkò àyíyà àwọn òní mú dá àwọn òní mú bá nǹkan mú wọn ní olùbámu tí wọ́n kọ ara fún wa wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ fún wa bọ́ọ̀mù tẹ́lifẹ̀ẹ́ tẹ́lifẹ̀ẹ́ yìí. níbi tọ́rọ ìgbúgbé ìlúwàbẹ́fì kankan gẹ́gẹ́ bí kọ́mẹ́ntì lórí ẹ̀ kódà kí ìrìn táwọn olóòsà ti ń sóòsà táwọn ẹlẹ́bọn gbẹ́bọn wọn sí tẹ́lẹ̀ mú orísun àwọn onígbó balẹ̀ mọ́sọ̀ tó kọ́ ara bọ̀ bọ̀ wọn bẹ́ẹ̀. ó rọrùn bó ṣe lọ́wọ́ alẹ́sọ̀rọ̀ àdìsẹ̀rá nígbà tí fẹ́ mọ̀rọ̀ mọ́kà ṣe ní káàbà ní ọ̀sọ̀ bàtẹ́ ní ọdún yìí àwọn náà sì ká lóòótọ́ oríṣiríṣi àwọn òòṣà ti bẹ ní kápá ìjọ náà àdébí òsè máa bẹ náà kó wọ náà bá ránṣẹ́ òkú owó láti sánmà lé àwọn tètè yìí lórí kòrò kábà. èmi ò rògbà ló péye bá ń jẹ́ mùsùlùmí tí ò bá ti gbọ́ sínú àdébí yìí pé sílámù ìwọ̀n òjẹ́ yìí wọ́n ti fàṣà ìlú ọ̀tọ̀ wọ́n ti òṣùwọ̀n wọn jí tó wá kọ́ọ̀lù pé sísẹ́mi tí ó wà àwọn ìṣọ́ṣọ́ àwọn bọ́ọ̀lù rẹ̀ èyí tó fi bọ́ọ̀lù lọ sí ọ̀sán wọn ti dáwà bọ́ ọ̀pọ̀ olóòtọ̀ tó wà lọ́wọ́ ìbáwọ̀ bá sọ nínú ẹ̀wà kí ni mo ṣe ìrìnà òun ní sẹ́lọ́wọ́ ní sí nàìjíríà gbogbo ìlọ̀bẹ̀ lọ́wọ́ ó sì mú fún láti yọ ẹ̀mú wọn sára ọmọ sáà sọ̀rọ̀ sí i oníjà oníjà tó rahman mú tọrọ tó ó láwọn ọmọ ṣọláṣí fún fàájọ kan àwọn wá ní hálùkọ ní aago ìkẹ́kọ̀ọ́ kan àwọn wá ní ọkùnrin kan fún sọ̀rọ̀ láàárín àwọn èèyàn tí ń ṣèjà ẹlẹ́kọ̀ọ́ fún wọn ẹni wá ní kí á lè náà sọ sàrúnà sọlọ àwọn sọlọ àwọn àbáyọ sẹlẹm alùkẹyì ó ní tí àwọn ìsáàmà ń fi àjẹmí ìdáyé náà lórí orí orí orí àmẹ́mi o ìjọba jẹ́ fún ìmọ̀ ìgbà ìlànà sàgbó lórí sí ilẹ̀ wà ní ọ̀hà yìí ti di ìmọ̀ ìfọ́rí onítorí kí wọ́n lè sàbá fún rẹ̀ náà bí ọ̀rọ̀ ló mú kàfọ́ ìwọ́n di ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n ní jẹun kúrò ìwọ́n wà ní ìsìláàmù ẹlọ́rọ̀ wà ti إذا نشأ في الإسلام ما لم يعرف جاهله ìsìláàmù wa yìí bí okùn ní lọ́rọ̀ bí okùn ní tó sẹ́lẹ̀ra wọn okùn yóò mọ̀ wá tú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nígbàwo nígbàtẹ̀lá kan máa ń sẹ̀mí ìsìláàmù tí ò bí nẹ́ẹ̀sì ní jẹ́ ìdíyẹ̀ ẹni bá jẹ́jà ní mímọ̀ yọ̀rọ̀ ẹni bá tó sì ní mímọ̀ yọ̀rọ̀ ẹni bá ti sọnù ìláyé sọ̀rọ̀ padà wá kò sí mùsùlùmí mùsùlùmí yóò mọ̀ ní mùsùlùmí òun lẹ́ẹ̀kì lẹ́lò míì tó ti sanwó lọ rí gbogbo orú àwọn sẹ́ẹ̀sì tí ò dá ẹ̀rọ ti jẹ́ kan wọn rí ìgbà tó wọn bá fọ̀nà mọ́ lọ sí ti sàlàkíyà ẹwà ní wàhálà rẹ̀ pọ̀ nǹkan òkúrú gẹ́rin rẹ̀ rí ìfúngbogbo tí ń bẹ níbi àwọn ẹgbẹ́ kélekèlé yẹn ìdènyàn bí ẹrú kó lórí ó dàbí ànábì kó fi ànábì wà báyìí kó fi lórí wà báyìí kí ẹ sì gbọ́lá kó fi lórí lórí tànábì gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀yin ò rí ẹ̀yin wà ní wàhálà rẹ̀ pọ̀ tó nìkan ní wọ́n ní ìgbàtí wọ́n sọ wípé ká ọmọ ọ̀rọ̀ àwọn ìgbàtí wọ́n sọ wá ẹnìkan tí ẹ̀gbẹ́ sọ ẹ̀kọ́ nílẹ̀kùn wọ́n ní wọ́n ní àwọn mẹ́ta lẹ́nu wá ìgbà ní wọ́n jẹ́ olóòwà ìjọba lẹ́yìn wọn ni wọ́n ní ìlú ọ̀rọ̀ yìí wọ́n ní ẹjẹ́ tó bá àdúgbò ta àbúṣọ ìgbéra àwọn ọ̀tá wọ́n lẹ́nu ìgbẹ́ta ṣáàtì ní ìjọba wọ́n àwọn tí ẹ̀ ṣe ìwádìí wọn àbúṣọ ìgbéra àwọn ìwádìí wọn ìwádìí wọn láwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn àwàlẹ̀ wàhálà wa pọ́jù wọ́n lọ́wọ́ sàánú wọn. Àwọn ìsáàsì wọ ìṣò tí wọ́n lè jù tèmi lọ. Bàbá sọ̀rọ̀ ohun òfin lọ́rùn lẹ, tó ló bàbá sọ̀rọ̀ àtàwọn ẹ̀kọ́ àrùn ní ìpínlẹ̀ ni wọn. Ẹ̀kọ́ àrùn pé yẹn kébè nítorí ọ̀rọ̀ ìjọba, bàbá sọ pé yẹn kébè nítorí ọ̀rọ̀ ìbíà. Tẹ̀síù bẹ́ẹ̀ lọ́dà wọn láàyè ní ìṣòro lẹ́sọ̀ọ́ ẹ sì wúrú àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ burúkú ni tí ìbá yá sí èèyàn náà ní sí jọ́ọ̀nù ìfúwánù lára àbó ní sí fásitì ìfúwánù èwo ní sọ lẹ́nu pé lágbájá wà láàrin kò ní rẹ̀ ìfúwánù àwọn ní ń dá àjùlọ fún kálukú tó dé wá wá kásùn àwọn ẹ̀sùn ọ̀nà tí àbúrò àbúrò náà fòrò tó lóun wọ àwọn ọmọ mọ́ṣáláṣí kúfà àwọn ẹ̀rọ arákùnrin tí ó bá wọn sọ̀rọ̀ ẹni náà ni òwò ìfà olùmọ̀mẹ́rin tí ń sàlàyé pé àwọn ẹ̀rọ arákùnrin sọ lọ́run lóore aburú àtọ̀nàtàbùrú gbà wà lọ́mọ ibi àmẹ́lì òun sì mọ̀ wípé tí ń lóore kò ní fún òun ó wá bẹ̀rẹ̀ sí béèrè ìbéèrè yìí gẹ́gẹ́ bó ti béèrè ìbéèrè yẹn náà máa ń wáyà sí máa ìtàlẹ̀ tó wájá olóògùn fi jẹ́ àṣọ́bá ìfàtó tààlà ìsáàbà lọ́hí wà lẹ́yìnrẹ́yì gbogbo ìgbà tó máa ti di àlẹ́bí léèrè ìjà fún bẹlẹ́yìn orin yorí bẹlẹ́yìn àwòrán ìjà fún bẹlẹ́yìn orin nínú ìwáyà ilé ìwé tààlà tó fi ń dá olóògùn kí tààlà ìsáàbà lọ́ lọ wá ìmọ̀ nípa òfin ọlọ́run ké kùránì yẹjú mọ̀túnmọ́ rẹ̀ bọ́ súnà lẹ́bí yé wà mẹ́lùmọ́ kí n sí ìgbàmọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ̀lé yìí tó ní ṣe pẹ̀lú àkíńdà yìí lòó tẹ̀lé yìí tó ní ṣe pẹ̀lú mẹ́kàtù lòó kò tẹ̀lé yìí tó ní ṣe pẹ̀lú ìwà ní lòó kò tẹ̀lé mọ́jẹ̀ tó já sí pé ló kàmá kẹ́kọ̀ọ́ súnà tí ò ní yorùbá sọ̀rọ̀ ṣékùnà ṣékùn islam alàgbàní rahmatullahi alayhi àwọn àdìkì ni wọ́n mú wọn wá nínú sísílà àṣàyà ní bọ́ọ̀lù six ní five one àwọn náà wá gbọ́yà àwọn ìyàdá tàbí súnmọ́ra wọn tó kù yé yàn dáadáa. Ìgbà sọ lẹ́yìn ìrọ̀lẹ́sọ̀rọ̀ yìí. من قلت هذا حديث عظيم الشأن مع لام قوته صلى الله عليه وسلم ويسلم لأمته ما أعود المسلمين إليه من الخلاص من الفرقة الإسلامية التي فرقت دمعهم وشتت شملهم وأذهبت شوكتهم فكان ذلك من أسباب تبطل المعروف منه مصداق قوله تبارك وتعالى ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم bàbá wa rẹ̀ sínú sísí àbá ní volume six nǹkan plus one àtàwọn mọ́rùn-ún ní àdìsí yìí àlàlórí àdìsí yìí tó púpọ̀ èyí tó sọ́rọ̀ àlẹ́ ìsìláàmù ìsìláàmù tí kì í sáà yóò tọ̀ pálímọ̀ rẹ̀ tí sì ti jẹ́wọ́ ìyá sọ̀rọ̀ wà rẹ̀ sẹ́lẹ̀ a mùsùlùmí ló ń bùkátà sí àmùsùlùmí o a bùkátà sí púpọ̀ ìbùkátà sí wa ní pé ká fi ìlú ọ̀nà àbáyọ kúrò níbi àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tí ń bẹ ìlú fúláàsì من الوكيل القتيل والحفية وقال لهم سبحانه وتعالى من الليل داري وقام داري وقام وقام àwọn tó ti wà lẹ́lẹ́ òkùnkùn yí báwa tí ń bẹ́sì yé yìí ló dáa ju sí lọ ọ̀nà ìgbà tí olórí wa ti ṣàlàyé Islam òun ló kún jù bàbá ti fẹ́ lórí ìsìláàmù àti ká tẹ̀lé ìlànà tó lórí wa ti sàrẹ̀ ìsìláàmù fún wa wọ́n ní ọba tó àyè ìṣòro ní orí ìwọ̀ púpọ̀ láti là kúrò ní gbogbo ti jẹ́ ìsíyá ìrúsọ kúrò ní pa òkun mùsùlùmí òkun ayẹyẹlẹ iyì wa tágbára wa tó yẹ ká sọ papọ̀ fẹ́ ọkàn àti fíyẹlẹ ìrẹ́wà ọ̀rọ̀ ó lè débi wípé lẹ́yìn bí àwọn ọ̀tá ìsìláàmù ta sábà dojú kọ ẹgbẹ́ kan ìsìláàmù ẹgbẹ́ tó kò ní ìlú àwọn ọmọ bá jà ọmọ bá jà tó sì dájú tó bá tún ṣe àwọn ọ̀rọ̀ náà wọ́n padà tó ń fún náà in tó dárú wàhálà yẹn lẹ́ náà ní ẹgbẹ́ ìsìláàmù bí mo sì yẹn lé màá tàbá sì rí nínú àwọn èèyàn lẹ́yìn tó bá sọ wípé kò sí ní tó ṣe ẹ̀wọ̀n ẹgbẹ́ lẹ́yìn iṣẹ́ jáde òkúta kásẹ̀ òkú lẹ́ abẹ́gbẹ́ súnà lẹ́bí yìí sọ̀rọ̀ mọ́ àfààní wa ní sọ̀rọ̀ kò yá kí gbẹ́gbẹ́lẹ̀ mọ́ àwọn tí ń bẹ́lẹ̀ ọ̀rẹ́ ìgbé kápẹ́yẹ̀kú bá sì darí gbogbo ọ̀padà sí súnà lọ́wọ́ hafẹ́ sọ̀rọ̀ mọ́ àfààní wa ní sọ̀rọ̀ ibi tí kọ̀ọ̀kan bá sì kù sí kápẹ́rọ̀ sáà eléyìí níta ìgbà wà ló ń tura àdéhùn yìí káwá lórí àwọn ẹ̀kọ́ àti àǹfààní tí ń bẹ nínú àwọn ìṣẹ́ àbáṣájúwá tó lọ mẹ́rin kọ́ ìrọ̀ ìṣòro ọ̀tàrà wọ́n sọ̀rọ̀ fún nípa ìgbàsáde yìí àwọn tó ń sọ yìí láwọn aburú tí ó padà máa ṣẹlẹ̀ lẹ́yìn orin tó dákọ̀ ẹlẹ́sìn làwọn olùkọ́kọ́ alàlùwájú jahannà man ajaba ilayha ọ̀bà tó wọ kíyà àwọn olùkọ́kọ́ ń bẹ lẹ́nu ọ̀rẹ́ jahannà wọ́n ti ń dé tí wọ́n pa àwọn èèyàn bí ẹ máa bọ̀ wọ́wọ́ ẹ máa bọ̀ wọ́wọ́ ẹ wá wọkọ̀ ọ̀la sàlàfíà lélẹ́yìn o àbí èèyàn ti ń jẹ́ sáláṣí kó máa ju bọ́ọ̀lù mọ́ra irú àwọn ẹni bẹ́ẹ̀ tí wọ́n ń pàtó mara sàlàfíà náà làwọn àfa sàlàfíà náà ń kàwọ́ tẹ̀sí lọ́pọ̀ àwọn tí nǹkan òye nínú àwọn yẹn àbáwọn tó ní tìfẹ́ mú òjò wọn gbádùn wọ́n ní sẹ́yìn wípé bàbá òkú ní ìdá wọ́n ní àwọn sàlàfíà náà wọ́n dá كان الشيخ العلامة المسلمي الفقيه حتى مماته bàbá dàmà ń sẹ rí sẹ́sì rí nìsẹ̀ bàbá dàmà ọ̀rẹ́ ìjọba fún ọmọ wà láà ọ̀rẹ́ ìjọba ní ọ̀tọ̀ ẹ̀sùn ìdójú ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn tí bàbá ń bá sọ̀rọ̀ làwọn tí sàlàfíà lọ́dọ̀ wọn ti ju ẹgbẹ́ bẹ́ẹ̀ bá jáde sí ìlàwọ́fáwá yóò rá sí ní wọn gan ọ̀jàmá ọ̀jàmá sàlàfíà ọ̀jàmá sàlàfíà ń bọ̀ nígbà tí wọ́n bá jọ lọ́wọ́ tẹ̀lé àwọn náà ń múlù báwọn kan tí wọ́n rù àwọn amúgbò tí wọ́n mú yíò jẹ fún ní wọn kò déyìn àwọn náà nìyí náà àfíàwọ̀ ẹgbẹ́ náà níbẹ̀ lórí wọn wọ́n tàn sí ìdí àárò sàlàyé irú àwọn yẹn ni bàbá bá sọ̀rọ̀ àwọn sáàtù wa máa ń gbà bóyá wọ́n ní fọ́ọ̀mù lọ́dún báyìí sí ẹgbẹ́ ní bọ́rọ̀ bá kàn yí kọ́dẹ̀ tí bẹ̀rún fọ́ọ̀mù ẹ̀bà sọ síta àwọn tí ó kò wọ ìdìbò ó bá ní fọ́ọ̀mù tẹ́tù bá fẹ́ gba ìyàwó tó bá ní àwọn ọ̀nà ìwọ̀n fíyàn tẹ́kù fún yàwó ẹ̀yìn ní ọmọ ìyá wa afáwà dáadáa àwọn atúmọ̀ ọdún sudan láwọn ọ̀gáfẹ́ yàwó sísà ni wọ́n á gbọ́n bọ̀ ṣọ́ọ̀ṣì àwọn wà lọ bá láti sàṣọ wọ́n ní kọ́ta wọn sọ̀rọ̀ tán wọ́n ní sẹ́yìn ìdáhùn pé kí n ṣe ti fẹ́ á lọ bá àdúgbò yóò bí bó gẹ́gẹ́ ní yá sí pé ó dàgbẹ́ ló ń bá mi sọ̀rọ̀ gẹ́ á lọ lọ́ọ̀ àmírù ni wàlíyù ni ará òbí ti wà kálà wìláyà fún àmírù láàbọ̀ kó wáyé wọn ìbíyà ni ẹ̀ ẹgbẹ́ wa ẹgbẹ́ wa àwọn àfi ìròyìn ẹgbẹ́ wa àfi bí àgbọ́ ìsìláàmù náà àfi tako kó wà ìsìláàmù ti lára wa ní rẹ̀ lọ́wọ́ علماء السوء جلسوا على بواب جهنم جلسوا على بواب الجنة يدعون الناس إليها بأقوالهم ويدعون إلى النار بأفعالهم wọ́n láwọn àfáà bí àwọn àgbákò olùmọ̀wọ̀n yìí wọ́n yóò kó lójú ọ̀nà àjẹ́nà lẹ́yìn wọn ìsọ̀rọ̀ wọn ìsọ̀rọ̀ ní wọn ìfà ìdájọ́ ẹ̀sùn lọ nínú ọ̀rọ̀ lọ́rọ̀ ànábì kódà wọ́n tún mọ́ra àwọn sálàtù wá ẹ mọ̀ ní mo tó àfojú àlàjẹ́ náà wọ́n wà tí wọ́n ti fi wáyé àmọ́ ìṣesí wọn àti wá wọn wọ́n fi pè ní ìṣesí wọn ìṣesí wọn àti wá wọn wọ́n fi pè ní ìṣesí wọn fàbúlẹ̀mẹ̀ kọ́ọ̀lẹ̀ àfiwáwù lè nẹ́ẹ̀sì àlùmọ́ qalat af'aluhum la tasma'u minhum gbogbo ìgbà tẹnu bá ti ń sọ wípé ẹ máa bọ̀ ẹja wọn láti jẹ náà tọ́wọ̀ tí wọ́n ń sọ bá ń sọ pé ẹja wọn láti jẹ náà gbogbo ẹ̀ náà máa rí pé ìwà àwọn àṣẹṣe wọn náà yóò mọ̀ sọ fún wípé ẹ máa dà wọn lóhùn ẹ máa wà lè jẹ náà. لو كان ما يدعون إليه حقا كانوا أولا سبيلا إليه tó bá ṣe wípé tí wọ́n ń pè ní sí tòótọ́ lóòótọ́ àwọn ẹni àkọ́kọ́ tí bàbá tó ti tí bàbá kó bá kan wọlé àwọn ìbàjẹ́ ní àkọ́kọ́ tí bàbá wọlé wọ́n ní wọ́n ọ̀rọ̀ nìkan sí ọ̀rọ̀ tí àjùdá bàbá rí ìyàn báyìí ló sọ̀rọ̀ rẹ̀ wọ́n jọ tí ń kọ́ ìyàn sọ́dà wọ́n jọ tí ń kọ́ ìyàn máyà fàwọn ìfẹ̀hàfẹ́ fọ́tí òtọ́rọ̀ ìtọ́mù nǹkan ní pàápàá lánàá ni wọn ọ̀dà ni wọn wọn dá yín lọ́nà ẹ̀yìn àjẹ náà wọn kò bá sọ wọn. ẹnu wọn ń pè yín lọ ní dáadáa àmọ́ ìwà wọn sì sí wọn ń pè yín lọ náà. tí ò bá rí bẹ́ẹ̀ lẹ́yìn ó dàrú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lójú ni wọ́n fi ń rí àwọn ẹni tó láwọn kọ̀. tí ò bá rí bẹ́ẹ̀ èyàn máa ń sọ pé sàràfíà náà lọ́la àti ìdàtà wà mẹ́rin hajjan ọ̀sùlókan wà fólùkọ́ àsàràfíà lọ́la lára àwọn sàhábà lọ́la níbi ọ̀rọ̀ ìgbàgbọ́ ní níbi ọ̀rọ̀ àjọ ọ̀kẹ́ ní níbi ọ̀rọ̀ àwọn àlànà tàbí ṣe dáwà ní ìdarí sẹ̀mí ayé wa sàràfíà lọ́la wọn sì máa fi wá rẹ̀ sọ fún yín pé àwọn tí wọ́n tako sàlàfíà gẹ́gẹ́ lọ́rẹ́ òun ìwọ ní sẹ́yìn sí o eléyìí ní ń fà wá lẹ́kùn lọ́pọ̀lọpọ̀ ọ̀la kódà ní àwọn tíra sàlàfíà lọ́rẹ́ àmọ́ àwọn tó ń bá fẹ́ tíra ló wọ̀ yìí àwọn ọ̀tá sàlàfíà wọn bá jẹ́ bẹ́ẹ̀ bá wá bí lè nípa àwọn tó dọ́kà sàlàfíà yóò máa rú ẹ máa sọ̀rọ̀ dáadáa ní ọ̀rọ̀ àwọn náà kò sọ wọ́n là dáadáa ẹjá tún wọn sí ní mẹ́jà ọmọ wọn àwọn náà dùn kankan mú ẹ̀sìn àwọn náà dùn kankan tó bá tilẹ̀ ti ń sọ wẹ́ sáà ní sọ̀rọ̀ wọ́n ti ẹ̀kọ́ ìtawà sọ̀rọ̀ wọ́n sáà ní sọ̀rọ̀ farabalẹ̀ wọ́n lẹ́yìn ọ̀rọ̀ ìwé ti ohun àtàwọn sọ lẹ́ẹ̀kan kan náà nìwọ̀n. ọlọ́run fún ọgbọ́n wọn ṣe. ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ náà hàn níṣì yìí òun ni bí àǹfà àwọn ọ̀sẹ̀ ìgbà ló ń bẹ́ rọ́bì ọ̀dọ́ báyìí bí wọ́n ṣe ní ojú kòkòrò dáadáa fún àdúgbò tuntun torí pé ìmọ̀ dáadáa ìtòsòrò ìtòsòrò mẹ́rin gbogbo àwọn èèyàn àmọ́ àdúgbò dùn mọ́ ẹni bá ń sùúrù àti mọ́ tó já burú ní sùúrù àti mọ́ kí ni àti mọ́ dáadáa rẹ̀ torí kí ìlàjì aburú kí ìlàkejì aburú dáadáa aburú sì kojú mẹ́gẹ́ torí pé kí ìbá ṣe pé ó ń ṣe ọmọ àlẹ́ sọ̀rọ̀ àtọ̀sẹ̀lá ó sọ fún wa wípé àmì tí a fi mọ àlùmọ̀sí ìdẹ̀jẹ́ olùgbé mọ̀túrù nàálà àìlè wọ́n kọ́ sí iwájú orí rẹ̀ lójú rẹ̀ méjèèjì wípé ká fa ọ̀ kò sí àgbákò ẹ̀dá ní alábú ẹ̀dá ní tí àlejò tó àti rẹ̀ bẹ́ẹ̀ fún wa ọlọ́ọ̀sì ni ó tún náà rí èyí ó ṣe nínú gbà kí ló kòtò àwọn máa wọlé kí orí rẹ̀ sì tako ìmúra rẹ̀ kí orí rẹ̀ ṣe kí ó tako ìmúra rẹ̀ òun ni bàbá àwọn tí ó bá ń tú àṣírí àwọn ẹni yìí fún wa ẹ má jẹ́ àjùmọ̀ lálàsì yìí fàjá ẹ̀rọ òwò ti ìjà yíyá ṣọ́gbà ìfàjà ọ̀dẹ ọ̀gbọ̀ ọ̀fàní sálàfù wọn lórí ìyẹn ẹlẹ́nu ìfà ìfà ọ̀dẹ ọ̀gbọ̀ ọ̀fàní lábẹ́ ti lè kó kúrò tẹ́ẹ̀lì yóò àdíṣì ìkẹ́ ní ó sọ yìí mọ́ ó jẹ́ kọ́ ìdà fún wa lórí ilmù jáwí wà tààdì wọ́n ká bẹ́ẹ̀ ní kí jẹ́ ní àkọ́rọ̀ ìṣàmù lẹ́yìn bá ń kọ́ nǹkan sórí social media àwọn àwòsí ń tó kí ah, làwọn èèyàn ti jẹun ní kí òun bí ọ̀pọ̀lọpọ̀ ní ọkọ̀ nǹkan sórí social media ó ní àwọn èèyàn ti ní ẹlú jáde wà ṣàkí ní ọ̀nà láti lọ fi ẹ̀sùpọ̀sì àbúrò àwọn ènìyàn iṣẹ́ wà ní jáde wà tàbí ìṣe àwọn àfáà tí wọ́n kọ́ nílò tí wọ́n kọ́ nílò hadith tí wọ́n lè kọ́ ní jáde wà tàbí iṣẹ́ kí wọ́n nílò jáde wà tàbí ìṣe láàgẹ́bí ẹni tó sọ pé àwọn ẹjì mú microphone ní ọ̀nà láti fi báwọn yẹn sọ̀rọ̀ àwọn èèyàn ti mú microphone ní irinṣẹ́ láti mọ̀ fi báwọn èèyàn sọ̀rọ̀ iṣẹ́ wà ní microphone ní ṣe ṣe láti mọ̀ kúrò kẹrì fọ́sẹ̀ ilẹ̀ nìyẹn kí ni iṣẹ́ microphone nígbà tá a kọ̀ ní èrò pé kí wọ́n wá ní bẹ́ẹ̀ wọ́n wá sí microphone ìdílé fún báwọn èèyàn sọ̀rọ̀ irú kí wà ní bẹ́ẹ̀ فرسول الله صلى الله عليه وسلم أعلم الناس بالجهل والتعليم وكانوا ضيقة أشد الصحابة في هذا العلم قال وكذلك نفصل الآيات ولتستبين سبيل المسلمين وبالو الموضوع المسلم وكذا المسلمين níbi tá a lò nílé nì bó bá ṣe kí ni tó ta fún tí ó dá mi ìwú gbọdọ̀ ní màmá rẹ̀ sẹ́wọ̀n pé kọ́rọ̀ mọ́pọ̀ ni ká má yà lọ bí àwọn nǹkan ẹ̀mí tó fi gbà wá láti kù nínú nǹkan tí ìyẹn ní ìdọ̀rásà rẹ̀ ṣe tí ìwádìí mùsùlùmí tí wọ́n fi jókòó ti fi sínú gbogbo sàrúdì lẹ́nìkan wáyé ó ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wa nílùú Saudiya nígbà tí ìwádìí wọlé wọn ò tètè mọ̀ fáráàlú nìyẹn ní ẹ̀sìn kúrò àbúrò ní ọgbà tó ní sókòtò ó gbà ní àsàlámù àlékún àwọn àlékún sàlámù àtọrọ káàdì gbogbo ìwọ̀n tó ní lórí ìdẹ̀wọ̀ fún àti ni kápọ̀ aṣọ pé wọ́n dé ní ìdẹ̀wọ̀ pé afẹ́ ló ṣe rí àdúwà ní àwọn ìjọba wọn gbà wọ́n sì fi wọ́n lá ìwọ̀n aṣọ ní ìṣòwò pa àwọn pé wọ́n ní bí àjẹǹkà ní فضيلة الدكتور الشيخ العلامة محمد نعمان الجاني رحمه الله تعالى wọ́n yìí ṣe lárúbáwá dúdú ni wọ́n àwọn ọlọ́run ti ká lólobó tí wọ́n ti rí àṣírí àwọn wọ̀nyí táà alábúlà wọ̀nyí fìtílẹ̀ tí wọ́n fà ní ìlú wọn tí wọ́n ò dúró ní ọ̀nà kó wa lólu yìí báwọn ìlú sọ̀rọ̀ bá kódà wọn tó wá ní èmù gbogbo ẹni bá ń gbọ́rọ̀ bàbá ní jáàmí jáàmí fíkọ̀ jàmíyà àwọn jàmíyà nìyẹn tó dára àwọn ọmọ tó ń tí wọ́n bá màá náà lẹ́nu bá wọn jáàmí ṣe kò rẹ́ ẹ̀yà aláàrẹ̀ nìkan ọgbọ́n bá wọn wà á Dẹ́rù máa máa bú, tábùrù sọ́ra ẹ̀kọ́ ilé àwọn ìgbìmọ̀ téèyàn bá ti ń gbọ́ tàwọn yìí ìyé kí ni ní sàkó tàwọn yìí nínú wà ẹ̀mọ́ àsìkò nínú ti kí ni ìwọ̀rọ̀wọ̀rọ̀ téèyàn bá ń gbọ́ súnà yìí ní àwọn bídárù tó lè bá súnà yẹn súnà wọn jẹ́mọ̀ yẹn lára àdúgbò tẹ̀lé tí súnà kù lára yẹn ìwọ̀rọ̀wọ̀rọ̀ àbálẹ́lẹ́ kejì wọn àdéhùn yìí onídúró afọwọ́ ìdẹ́kùn ní àmà ẹ̀kọ́ ní ọgbọ́n báyìí wọ́n sọ fún sọ́wọ́ àlọ́sọ́lá àlọ́sọ́lá wọ́n ní ìnà fún nà fi jà ìbí ìyẹ̀sù ọ̀ṣà á ti lo àwọn àsìkò kan lọ sí pẹ́ẹ́lí láyé tó dá sí lóró inúwà ẹ̀wà kan inúwà bí láti ló sì mú ka àti kọ́lá tó bá wà lórí yìí tó ń dáná wa. ó túmọ̀ sí wípé jíjẹ́ jàìníyà ìwà àbígbàgbọ́ àìmọ̀ká ìmí àmà bẹ̀bẹ̀ tí è sí ìlú tí ma mú ẹ̀kú olóṣìṣà àwọn ìgbà tí òṣèlú fa sọ̀rọ̀ yìí ó já mọ̀ wípé èyí tó sọ èyí tí ń ṣẹlẹ̀ sí ọdún islam lórí mu ó já sí pé àmọ́ ẹwọ ọjọ́ tí àbúgbà tí ń gbé èèyàn kan wí tí sì ń fi bàbá rẹ̀ ń kú tí ìyá rẹ̀ ń kú tánà bí ń jágbé ọgbẹ́ ayé ṣe ń sẹ́wọ̀n pé mú ìṣe sí ìwà ni láwọn èèyàn bàbá ti fẹ́ fún yàn á dùn látara ẹ̀ àti bàbá rẹ̀ olóbi ọ̀pọ̀lọpọ̀lọ́ ní ti bàbá rẹ̀ kó bí lè fún ẹ̀ láti òbí mi jẹ́ olóbi bàbá rẹ̀ alẹ́ mi ìrìnlẹ́ kàfíńkà lọ́wọ́ ní إنك فيك امر جاهلية إنك إنك امرؤ فيك جاهلية إنك امرؤ فيك جاهلية ọ̀rọ̀ ẹ̀dá ìrìnkà ló ń jásí wà jàhíyà mẹ́ lára rẹ̀ àwọn bá rí tánà ní sọ pé jàhíyà mẹ́ lára rẹ̀ yìí kí ẹsẹ̀ kìfún yóò kí ẹsẹ̀ ẹlẹ́wọ̀ kí ẹsẹ̀ yíyà àmọ́ ẹ̀sẹ̀ sí káfẹ́ fún yà ìsẹ̀sẹ̀ ẹlẹ́wọ̀ káwọn wá gbà tó wá gbù pẹ̀lú ìlú àwọn aránṣẹ́ sílé ìwà ẹ̀mọ̀ fún òṣọ́ ní yíò òun lẹ́yìn adàlọ́sùn máa lọ́wọ́ tààrà kó sọ̀rọ̀ wa ìgbàdíṣẹ́ kúrò tó ń kọ sílẹ̀ àwọn tíra rẹ̀ wípé gbogbo àwùjọ mùsùlùmí láti fún olóṣèlú láyé gbà náà onígbogbo wọn ni wọ́n ló ṣe jàhìlíyà ìgbà tí ó máa dákọ̀ jàhìlíyà tí wọ́n lò ní sẹ̀mí kò dákọ̀ pé wọ́n gbọ̀n gbọ́n kò ní wọ́n bó sa ọ kò ní wọ́n bọ̀ sàádà àwọn wàlí wọn kò ní wọ́n sẹ́bọ̀ àbáwọn èèyàn ìṣúgbìyà torí rẹ̀ ó ní gbogbo àwùjọ mùsùlùmí tẹ́fì nítorí tí ó gbà òjò mùsùlùmí papọ̀ yìí sàúdí ló ṣe lẹ́sìláàmù fún ẹ̀sùn alábára náà kódà wọ́n street ọ̀rọ̀ tí ń sọ sí àwùjọ Egypt nìkan ọ̀rọ̀ rẹ̀ lálùgbọ́ yìí àmúlùgbò gbogbo àwùjọ mùsùlùmí pátá ó dàbí ìyà ìyíyá ìgbà àkọ́kọ́ òṣìṣẹ́ ó dàbí ìyà ìyíyá àkọ́kọ́ ó ní gbogbo mọ́ṣáláṣí tí wọ́n ti ń pèrún àtàwọn ọmọ àdéhùn tí wọ́n pèrún wọn ò rí nǹkan tí wọ́n ju pé wọ́n jẹ́ ilé òsà lọ ilé òsà lọ mọ́ṣáláṣí torí pé kí ni àwọn èèyàn oríṣiríṣi á lò níbi ẹ̀kọ́nọ́mì wọn ò rí lò níbi politics èyí tó torí ẹ̀ tó jẹ́ sọ ní bẹ́ẹ̀ sí gbogbo ìṣúná tó jẹ́ torí ẹ̀ wàhálà rọ́júlú arákùnrin yìí afsọ̀rọ̀ nẹ́ẹ̀sì náà ẹ̀kọ́ pẹ́yẹn ní ewu pàbúrú bẹ lára ìráyé ìròrí arákùnrin ló léwu tẹ́bá sì lùgbà tó bá dúró ìlànà ka síra rẹ̀ àbí máa ka ìwé rẹ̀ orí àbúrò rẹ̀ tó tó mo sọ níbi lẹ́tọ̀ sẹ́yìn english ramanian mo rẹ̀ tó tó ó ti translate gbogbo tí ra rẹ̀ kú ọ̀rọ̀ pẹ̀lú translate english wọn èyí sọ̀rọ̀ mọ̀ láwọn tí wọ́n máa ń ka ìwé ṣe fótó tẹ́bàjọ́ ń sọ̀rọ̀ rubbish rubbish ọba akọ́kọ́ sọ̀rọ̀ ṣìlẹ̀ kẹfì ọba ìwé sọ̀rọ̀ ṣìlẹ̀ kẹfì ẹ̀kọ́ kọ̀ máa ń ráyè ní banquet hall ní last year àwọn ìyá ìfà wọ́n ṣe session náà wọ́n fi wọ́n tẹ́jà rẹ̀ wà pọ̀ wá wá ìgbà tí wọ́n parí lẹ́tọ̀ tí bóòlù tó ń wá jáde èmi àtàwọn kan wá rí ìpínlẹ̀ lápọ̀ á ẹnu wa gbogbo àgbogbo ẹ̀ náà bóòlù tó wá wà ní kábáyì wọ́n kò sí mọ́sálásí torí pé wọn kọ́ mọ́sálásí. tó ló ń kọ́ mọ́sálásí tí mo bá fẹ́ sọ tí ń bẹ lọ́pọ̀ government house ìlọrin wa náà mo rò kọ́ mọ́sálásí tí mọ́sálásí ni ò sí mú gbogbo rọ ní. àbí ni ò sí ní járó ẹ̀. àbí ni ò sí ní járó ẹ̀ ṣeun ẹnu bá wọn ò kọ́ mọ́sálásí tí mo bá fẹ́ sọ rẹ̀ kí wọ́n ti bá ìṣòro tó dé bá wọn bí abẹ́lẹ́ abẹ́sàlọ́ abẹ́ tí mo fẹ́ wá ní kò sáyé náà wọ́n fi ìṣòro wí gbogbo àwọn tí bá ti ń kà síra ọkùnrin wọn ò sì ní àwọn ẹ̀mú wọn ò sì sọ̀rọ̀ náà ní torí pé ọkùnrin náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òròyìn rẹ̀ yìí ètò òun ẹ̀ tuntun bá kò náà ó ń bẹ inú ẹ̀ kó tó kú lìmọ́ta ẹ̀dàmú ni kí mo ṣe tí wọ́n yẹgi fún mi tí wọ́n dájọ́ òkú fún mi tí wọ́n náà kà gbogbo wàhálà ọ̀rọ̀ àwọn ẹ̀fọ́ àrùn mùsùlùmí náà lọ́tún lọ́sùn ó padà rí lókòwà fúfú àwọn kan dájẹ́ sọ̀rẹ́lẹ̀ ni ó ní tó yẹ káwọn bójútó òun ni tí ànábì Muhammad bójútó lákọ̀ọ́kọ́ sallallahu alaihi wasallam tẹ̀sí ìlú àkíyíjà ti mùsùlùmí káwọn tó àdúrà mùsùlùmí sí ẹ̀ ní ipò lẹ́nu àwọn ti ní yẹn ní máa ń pa ìmí lẹ́kùn bẹ́ẹ̀ ṣe mú òrí burúkú lára rẹ̀ yìí náà ní tó tún bá àwọn ọ̀rọ̀ tó tún bá yìí ẹ̀ kásáwọn náà yóò jẹ́rẹ ọ̀pọ̀lọpọ̀ inú ìjọ àìkìyàmù ẹ̀yẹ kòkò yíò wọ́n náà wò láyé kan ní ẹ̀kùnjẹ̀ ní wàhálà ìbájúgbà tí mo lẹ́lẹ̀ ẹ̀yẹ bẹ̀rẹ̀ pé àtàrùn bá ní jùjì jẹ̀ láti wà lọ́wọ́ ó ní ká padà sí sílẹ̀ bára ní ti bẹ̀rẹ̀ yáwá tó tún ọba ọ̀rẹ́ ọ̀ṣẹ́ tó tún àwọn ẹni tí ò gba ọlọ́run gbọ́ tí ó gbòòrò rẹ̀ wọlé lẹ́wàá lẹ́yìn tó fi sáré ba ìlú tó bá ìtara ẹni pọ̀. nǹkan náà ti bàjẹ́ lára tiẹ̀ tí ò fi ní ba principle Islam wọlé ní bá ti sílẹ̀ ètò bàjẹ́ lára ẹni pé kò gba ọlọ́run gan tó lò gbọ́. ṣùgbọ́n èyí ò bá ní mẹ́rin tí àkíyà lò ní àlàáfíà ní kó lè gba òfin ọlọ́run bá wọlé ẹ wá fẹ́ fọ́ọ̀sì òfin yẹn lórí kò nígbà yóò mọ̀ sí ìṣòro wọn jẹ́ bá yẹn ìjọ tó bá yẹ lè kúrò ní àwùjọ ibi tí wọ́n ti jẹ́ bá yẹn yóò mọ̀ sí ìgbà mí. Màlì Súlẹ̀ ló sàmì. Ẹ wá bẹ̀rù ọlọ́run. Ó kà fara ọba kìí, ó kà fara àṣàwọ̀ kìí, ó kà fara ọ̀tọ̀. Èyí tó padà sọ kẹ́yìn náà ẹ̀ máa sọ. Ẹ sọ kẹ́yìn náà wá padà sí tó náà padà sí àníra òjò kan ní ìgbẹ́jẹ́ ìrìn wọn yóò sì wí ká mọ́ ọlọ́rọ̀ bí àbúrà àbálẹ́lẹ̀ ìtọ́ ni ó ní wípé aláwọ̀ bàbá ìsọ́rọ̀ ọ̀sánlẹ́ ó ní àwọn olùgbègbè kan tó ń sọ yìí wọ́n ń bẹ̀rẹ̀ lọ́nà jàhánà ẹni bá pàrọ̀ tó bá pàrọ̀ ní sí ẹni bá jẹ́ wọ́n ti sùn wọn jàhánà mi. Àlùmọ́ọ̀ Abdulaziz bin Baz sọ́kùnrin wọn tààlà ń wá sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ yìí. Wọ́n ní àdéhùn yìí àdéhùn lálẹ́ yìí ń fọ̀nà ìwọ̀n mùsùlùmí lọ́dún kó mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbòkè lẹ́yìn tá a wà lẹ́yìn wọ́n fòkè lọ bí náírà ara wà tí ò láyé wọ́n pè wọ́n pè wọ́n ìlọ́ bí wọ́n gba àwọn ìlọ́ bí wọ́n gba àwọn ìlọ́ bí sábà gbáà ní má bá ti wọ́n fún wọn àìlẹ́ bá ti wọ́n ti là wọ́n èyí tètè la ọ̀rọ̀ mọ́lẹ̀ kí wọ́n máa sọ pé lámàáyín lámàáyín torí pé ẹni tó gbé òòrí kọ́múnítì nínú àwọn ọ̀nà tí Islam gbígbé pé ọrọ̀ ajé kalẹ̀ bá ti máa sọ̀rọ̀ yé ọrọ̀ ajé ìlú wa rẹ̀ ló kẹ́kọ̀ọ́ Islam ní ètò ti ọ̀rọ̀tọ̀ àwọn kọ́múnítì náà ní ti ọ̀rọ̀tọ̀ kọ́múnítì ìṣòro kíyà capitalism ti ẹ̀ náà tọ̀ ni ìgbà tí ò ní ṣe ikú tó dé àyè kan ó kọ sí àjáde wípé jama al-islam fi iqtisadiyatihi bayna ar-rasmaliyati wal ishtirakiyya onísìláàmù ní ètò òṣùnú ìkàlọ́pọ̀ onísìláàmù kàn mú lára community ó sì mú lára capitalism ó sì sọ ọ̀nà yóò wọ́n ní ọ́fíìsì yóò wọ́n ní kápítálìsì yóò wọ́n ní tí ìsìláàmù wá ní ọ̀nà ọ̀rọ̀ ajé láti gbọ́ ayé àti dálójú ní sóòkù láwọn èèyàn àwọn ẹlẹ́yìn rẹ̀ náà gba lórí sàbúrò ní ilé ìta àtẹ̀lé ọdún ní àdídá ọmọ àwọn náà kọjá wọn ìṣòro ọdún bá ṣe tuntun bàbá gbàgbé òwò ní ilé ìgbàgbọ́ irú àwọn ẹni bẹ́ẹ̀ lọ bá sọ̀rọ̀ bá ń bí olùgbògbè náà ni wọ́n wọ́n ń gbògbè lọ bí kọ́nùzìn capitalism a ọ̀rọ̀ mẹ́rin ló ń sọ bí kágbé wá ní wà wípé èèyàn sọ̀rọ̀ èyí tó kè ní tó fi sáàjì mi gbogbo àwọn òṣìṣẹ́ lábẹ́ mi wọ́n bá tò sí kí n tó ń dojú pé ẹja wẹ́wẹ́ ìwé kéékèèké náà lẹ́gbẹ́ máa ń jẹ́ sísá ìlú. ọ̀pọ̀lọpọ̀ àwọn private schools tí wọ́n lò náà nìyẹn capitalism. kì í ṣe tó ìfẹ́ ṣe ni wọ́n fún ọlọ́rọ̀ rẹ̀. wọ́n sì ń lo ojú òṣìṣẹ́ lọ́nà tó wù wọ́n. wọ́n mọ̀ nílé mu pé ṣé fún wọn láwọn first and àwọn làwọn ẹ̀ wá aṣọ mẹ́rin àwọn aṣọ ẹ̀yìn àtàlẹ́sì. ìkan náà àwọn oníròrí ṣe ń kú fún òní ìrìn àdírẹ́sì àwọn kan jọ kan ní wíṣì ni o ó ní you know everybody that I have a capitalist. tẹ́lẹ̀ mo ti wojú ẹ̀ báyìí pé o tó ń súnmọ́ o tó ń sọ báwọn èèyàn pé capitalist ni ọ́ ibo ló ti mú òrí yẹn. Ìwọ̀n ṣe ìṣòro capitalist láti ní lóòótọ́ ó dà kó máa yàn fẹ́ lọ́wọ́ bá ń sẹ́ sí lọ́tọ́ bá dá lóòrùn kó dára kò sí excuse ó máa ní tá a lọ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí máa bàbá tó dá àwọn ìsábà gbọ́ nìyí wọ́n máa ń sí ọ̀rọ̀ ìyẹn bọ́ yìí ìwọ náà tí wọ́n náà bá ní wò níbẹ̀ kò dájọ́ ọ̀pọ̀ ọ̀nà kó dáa èèyàn ń kàánú ẹni bá bá yẹn ṣe dọ̀kan lára ní ìwọ òṣìṣẹ́ ìwọ náà bẹ̀rù ọlọ́run mọ́n lórúkọ wípé ó bá bàjẹ́ ìwọ ní wọn nínú àǹfààní tí a kò mú ọ̀nà àríṣì tí wọ́n ń jẹ́ kámà wọ́n ní àwọn tí wọ́n lórúkọ tí wọ́n dó lórí ọ̀nà ìjàhánà tó fàwọn ìsìnkú ó lè ṣe ṣe fún ọmọ ó lè ṣe ṣe fún ọmọ àmá àfà fún wọn alábì fún wọn láti fún wọn tó wà tó pé àdúgbò ń bá sọ wọn ìmọ̀ wọn lójú ayé wọn wọ́n fi out fáwọn kan bẹ nínú àwọn tí wọ́n ṣe dáwà fáwọn èèyàn inú náà ni wọ́n ń fi àwọn èèyàn lọ níbi tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n mọ̀ sí láyé wọ́n lẹ́yìn wọ́n ti kú ìfún náírà kìí sàrá káfọ́ wa sọ pé lẹ́yìn ìgbà tí bàbá ìlú tán oríṣiríṣi àwọn olùgbègbè náà wá yà lùsà bàbá ìlú bá sọ rọ́pùpù wọn tààrà bàbá òfin ní ìrọ́pùpù tààrà tó fi wọ́n dá tẹ́ẹ̀nu àwọn akọ́bí yá kí ni wọ́n kú sí sábà yìí wọ́n kù yẹ ni wọ́n jáde tí ẹ̀ bá jọ ọmọ ẹjọ́ tó ń wáyé tẹ́yẹ̀ ní orientation tó yẹ sí ní awareness ni ó mọ̀ pé nǹkan bàjẹ́ ní aláwọ̀sí ọ̀pọ̀lọpọ̀ wọn náà fẹ́ gbórí jáde ṣùgbọ́n wọn ò lè gbórí yẹ̀ lórí ayé àwọn báyìí torí pé báyìí ó kàn wọ́n kò ló mọ́ bàjẹ́ mọ̀ jẹ́ kúrò lára àwọn ọmọ ẹgbẹ́ wọn gẹ́gẹ́ wà lára àwọn ọmọ kéwà bàbá yìí náà ìgbọ́n wọ́n sàn ń fi ìmọ̀ bàbá yẹn kájú ni ìròrí àwọn ìkọ́nù níbẹ̀ lágbárí wọn bàbá yẹn fún tọ́ba yìí aha àpẹẹrẹ sẹ́fún wọn fún wa pé kòrò fún wọn wọn nìyẹn. wọ́n fi jọmọ kí ọmọ bá yẹn táwọn èèyàn. wọ́n fi sọ ọmọ mẹ́rẹ̀ fúnra tó fi ju dájà lọ lára ọmọ tó tí wọ́n tí wọ́n gbẹ̀sìn jẹ́ tó rọrùn bí a ṣe àgbáyé àṣìṣe máa táwọn ọmọ kẹrù wọn tí wọ́n àgbà ọ̀sọ̀ tó sọ ní musaila mọ́tòlì kadaf ó rí ànábì sójú àbí òní tí ó kù yóò kù Abdullahi bin Zurfu wa Isira Tamimi. Zurfu wa Isira ọgbọ́n. Ṣé kò kú kúrò lójú ayé àyè? Káàdà bí ìgbà iwájú rẹ̀ gẹ́gẹ́ báyìí, ó sì sọ̀rọ̀ sọ̀rọ̀ yóò ń kọ́ wọ́n ní pé sórí inú ọ̀tún dọ́mọ tó bí tèmi àyígbà ti jẹ́ pẹ̀lú àfà ń sábà bá sọ ohun tó kà wọ́n ni a sì mọ̀ fún àfà lọ́wọ́ a mọ̀ fún wọn lé lóun dí wọn bí wọ́n bá ti súnmọ́ súnmọ́ àìwọ̀lẹ́wọ̀ bọ̀rọ̀ nìyẹn tó lọ́nà òsì dá wa àlè ìgbà kan ìhà tí kò tún àwọn bàbá wa pọ̀ ní súnmọ́ ẹ̀ ẹni wá ní láwùjọ ṣe wà lẹ́yìn ìpínlẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá gbogbo òṣìláńtà àwọn èèyàn lọ bí ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ní òṣì àlúmọ̀ lọ́wọ́ àwọn yóò àwọn òṣìṣẹ́ àwọn orí torí kí ń fà lùmọ̀ làwọn èèyàn dá wọlé èyí tẹ́sí ká wọn lọ́wọ́ pọ̀ ẹ̀yẹn tó wọ́n gbé jàmọ́ gbogbo ẹgbẹ́ ìwòrú àkọ́rin báwa tí bá ti pèpè lọ ọbẹ̀ tí ó sì mọ́ tún tó kù díẹ̀ káà tó ṣe lọ́dọ̀ wọn tí wọ́n bá nígbà kó fi wọ́n lẹ̀ kó jáde kó láàrin wọn nínú àwọn ìwà tó ń aláàríwá gbà àfa àwọn lamẹ láwùjọ lẹ́kọ̀ọ́ láwùjọ sílámù láwùjọ tó kọrin tó dáa bí fún àwọn mùsùlùmí kan mú àfa àfihàn ní ẹni jẹ ní ọjọ́ ní kùmọ̀ọ́sì ní sàwùjọ ní lẹ́gbọ̀n ní ìran ẹ̀mú àfa àfihàn yìí lápá súnà táyé mọ̀ wípé àfọ́ òkọlù tó wà pọ̀ tí à ń gbódá nípa fáàmùsì bẹ̀rẹ̀ bá ti dákẹ́ ní òsì tẹ́bá ti dákẹ́ ẹgbẹ́ kò sí kẹ́ẹ̀sì sọ̀rọ̀ ní ìbádáàjù ààrá tó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn àpapọ̀ kan rí tí wọ́n ní àwọn ìṣọ́ ẹjá wọn ẹ̀sì dákọ̀ ọ̀run ẹ̀sì dákọ̀ الصوت لازم فيه إخوان الله المستعان سيأخذ الكتاب الأول النووي رحمه الله تعالى إنه جاء من شر السنة ولقد أخبر النبي صلى الله عليه وسلم عن الصراط هذه الأمة ولا محمد صلى الله عليه وسلم وتفوها لا بارد nípa bí àti mọ́ yóò sì fún ilẹ̀ ìrìn yíò gbogbo wa ló ti yé wà tó bú rẹ̀ àdáwáyé wà bídá ìfìdí bí tí ń jẹ́ bídá ó sì rán tí ó balẹ̀ aláìsàlàyé fún wa wà hákàrà bí nàjá àti ní wà lè tábà sùnẹ́ta aláìsẹ̀ ìdájọ́ dáadáa ẹni bá tẹ̀lé sínú yóò là ìwà wàhálà yẹn وسنة أصحابي رضي الله عنهم أن نتبادل السنة الصحابي اللهم عليه وسلم ويتبع فعل المرء المسلم إذا رأى رجلا ìwọ mùsùlùmí náà bá dáwí wọ́n sọ̀rọ̀ yìí o kìí sọ̀rọ̀ ti ní wọ́n lè tó tó ọ̀nà lórí ìwọ mùsùlùmí ìdàrọ́ àárọ̀ jùlọ ìyàtà àpọ̀ ṣe ẹ̀mí nílẹ̀ àmúwáyé wọn ìdàrẹ́ kùn jákúlẹ́rù tó bá ilé rí ìrẹ̀kẹ́kẹ́ tó nífẹ̀ẹ́ mú kan náà wọ́n fẹ́ mú wọ̀nyí àlùmídíà yìí tó sọ di àjọ pẹ̀lú oṣù lọ́rùn àwọn ìyàtà ha wà ní iṣẹ́ ìmìnà súnà ni àbí ìdẹ̀kẹ́ mú súnà lẹ́bí iṣẹ́ ibi ń pẹ̀sí ibi ṣe yẹ̀yẹ́ ìfọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú kò ká mú ayé àjọ ọ̀rọ̀ kò ní lójì ni ó wẹ̀ẹ̀tàbárọ̀ àbí مسلمين وقدس يقول الناس ويتركه حيا وميتا ان بلا يدخلني قلت لهم فلا يسلم عليهم بلاقيه ما سلام سباق اليوم ولا يجيب المبتلى ويرباه سلام سباق اليوم الى ان يصل بالعزم تجد بها اليوم ويراجع الحق tí ó gbàrà sí bí òdòdó mọ́mù wá sọ wípé wà náà ìwò alìlẹ̀ ìjìrọ́ lè fáwọ̀ kọ̀tàlátàtí fi ma ya ọ̀bẹ̀lẹ̀ ọjọ́lẹ̀ nínú tafsir ìfòkòrò sọ́lá wà lè ṣọ́ lúmọ̀ dára ìzáríká ní hafifi ọ̀nà hafifi ìhánà ìsìlámù ní káwọn mọ̀ yẹra ọlọ́gbọ̀n ọjọ́ mẹ́ta náà wà bí ìsinmi yíò ní ṣe pẹ̀lú ìwàwà ìsìnrawa ìwàwà ìsìnrawa ó jẹ́ lówó ọ̀sán ẹ̀wọ́ kúrú ẹ̀yìn wọ́n sábà yẹ́ orí tẹ ní kíkọ́ irú yóò látẹ́lẹ̀ oṣù orí ẹ̀wọ̀ ìrìnà lórí ìtàwọn ìrìnà ṣùgbọ́n tó bá ti وقد مرت الصحابة والتابعون واتباعهم وعلماء السنة على هذا مجمعين متفقين على معاينات المنع ومعايناته ونسأل بعض الصحابة àwọn tí wọ́n tẹ̀lé wọn àtúntẹ̀lé àwọn sàárà ẹnu wọ́n ti papọ̀ lórí pé àárín tó bá tẹ̀ wá ní wípé àwùjọ tí ìyàn wà ó ń bí ní àti ní ṣáúkà wọ́n ti ní agbára ìdí wọ́n ti jókòó débi wípé bẹ́ẹ̀ bá lẹ́nu máa ṣe hajj ogun wa ó tún lè fa àwọn abúrú ní ìgbà súnmọ́ àbáwò ní súnmọ́ sẹ́yìn wọn á tó ẹ̀fọn àwọn mùsùlùmí ẹ̀ lè wọ́n bá wọn lórí bẹ́ẹ̀ bá lè rí hajj ṣe fún wọn ẹ̀ tó gbọ́dọ̀ wá sọ́kọ́ bí ọ̀rẹ́ olùkóso alájọsìn gbọ́dọ̀ níbẹ̀ torí bàbá Muhammad sọ̀rọ̀ láàrin sẹ́dá ó dá ìgbọ́rún máa ń ha ẹni tí ò bá ń bá ní in tó gbọ́dọ̀ wọ́n nínú ìdáhùn ìṣẹ̀lẹ̀ gbogbo ara mi سبحانه وتعالى وإذا رأيت الذين يخوضون في آياتنا فعرض عنهم حتى يقولوا في حديث غيره níbi ẹgbẹ́ sàráwọn tí wọ́n ju òfòrò ọ̀rọ̀ sùn yẹn tí wọ́n ju lọ́nà tí ò dá tí wọ́n ní pàtó ẹnu wọn lọ́rọ̀ lọ́rùn ẹ̀jẹ̀ ní fún wọn títí tí wọ́n padà sí òòrùn ẹ̀sìn. bẹ́ẹ̀ báyìí bá wọn ṣe tẹ́ ń súnmọ́ wọn ènìyàn kò ní ìdánilẹ́ mẹ́sùn ọ̀rọ̀ yìí hàn ó kílé ọ̀rọ̀ mọ́jà dàrú mọ́ ó kílé àbúgbẹ́ fún àbúgbẹ́ kúrò ní ìsìnkú ní ìlú àdúgbò ẹ̀kú ní bá jì ní lọ́dọ̀ ọ̀sùn mẹ́ kò ní bá jì ní náà lọ́dọ̀ àwọn ọ̀sọ̀ wọn ni kùrò ní ìsìnkú bá jì ní ó sì sọ yìí àwọn náà mọ̀ sí lábẹ́ méjèèjì náà wọn fara rẹ̀ àwọn èèyàn mọ̀ àwọn ṣe ọkọ̀ wọn sọ̀rọ̀ ní wọ́n máa bọ́ ìwọ̀n ẹ̀rọ lọ́wọ́ náà àwọn náà mọ̀ pé ẹ̀jẹ̀ jẹ́ náà ni so ibo lẹ́tù ayà yìí sí àti àwọn àlè láti fi ṣàlàyé ayà yìí àwọn oníbìyà àyí àwọn jìnnà sí wọn àmọ́ ẹ̀rọ náà ń bà ní lórí ìṣesí kan ìsẹ́sí yẹn ni wípé tí èyàn máa ń tẹ̀lé ọ̀rọ̀ mi sẹ́lẹ̀ pẹ̀lú sùúrù tí èyàn rọrùn mọ́ tó fi bẹ̀rù ti ọdún tí èsì gbọ́rọ̀ ọmọ yìí dáadáa ọlọ́run máa lékún sàtẹ́kì fún yẹn sí wẹ́sì yóò máa lékún mò ń sẹ́nu gẹ́ gbogbo ètí wọ́n wọ́n tí wọ́n sọ wípé wà lẹ́nu rẹ̀ ti pọ̀ wà láì kò tó òkè nínú ti bẹ̀rù sọ àti sọ àwọn ìṣẹ́ náà pẹ̀lú àbùrù sí ìgbọ́nú ẹja sọ mẹ́rin wọ́n sì ìgbọ́nú ẹja sọ mẹ́rin pàṣẹ ìrẹ́dì fún àrẹ́dì fún bá ń se yẹn àbáyé bá sẹ́nu ẹ̀rí wà fún Abu Hurairah radiyallahu anhu ìṣàlùwàlá lọ́kàn tàbí ìkànfẹ́lẹ́gbẹ̀ rẹ̀ ó sì dé fi ọwọ́ ó sàlùwàlá ọjà nípa ọwọ́ ó sì dé àmà ibi ẹsẹ̀ ó pọ̀ ẹsẹ̀ ó sì tó dùn ẹsẹ̀ tàbí ní wọ Abu Hurairah irú àlùwàlá olókun sí èyí ó wá ní á ti bá mọ̀ pé ìgbẹ̀rẹ̀ pẹ̀lú ìbá tí mọ́ sí irú àlùwàlá yìí tí bá mọ̀ fún bẹ̀fẹ̀ ní èèbà tí mọ́ ṣe rú àlùwàláyìn torí bí ọ̀nà ẹ̀gbà tí àbúrò rà gbà sí àlùwàláyìn kìí ṣe túnmọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lásìkò yẹn ìjà sí ìjọba bá jẹ́ súnmọ̀ ẹ̀gbẹ̀ngbà ní táwọn yóò bá sì bọ́yé nínú ẹ̀kọ́ ní pé mọ́ sí ìlú láàrin wọn àgbò ṣègbìyànjú àti fún wọn nímọ̀ ẹ̀rọ kò tó yé wọn kò tó lò àmọ́ bí ṣẹlẹ̀ bá ṣe ń ṣe ní láti máa sọ pé àwọn ọ̀rọ̀ nǹkan ìgbà tí a bá rí èèyàn tó lò wọ́n ẹ̀sẹ̀ ìwárí tí wọ́n sì ń bèèrè fatiwa àbá ìfọ́dọ̀ lọ́wọ́ rẹ̀ tó ló súnmẹ̀ èmi ò sẹ́ ìgbégbé ìfọ́dọ̀ náà mi ẹ̀ sọ lẹ́wọ́ alhamdulillah ẹ máa ń wá ẹ máa ń káàkiri ẹ máa wá ìbínà káàkiri kí èmú ìtòrí ìfún kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ajá yín jíjí lẹ́pẹ̀ ìtọ́lẹ̀ ẹ̀yìn ó dàbí ìwọ́lé náà ń bẹ lọ́wọ́ ti náà adẹ́rẹ́kọ́ ní òwò lè mú ilẹ̀ yúrò tó ń wọ́n na ẹjá pẹ̀lú bọ̀ kálọ̀ ọ̀bá àwọn wọ̀nyí tí ó tó àwọn ibi tí wọ́n kù sí ó lè ní àwọn ẹ̀rí táwọn náà rí lórí ẹ̀ tó bá sàlàyé rẹ̀ fún wa káwọn wá mú àwọn ẹ̀rí tó rí lè ní tí wọ́n lọ lórí àwọn àkáàrù tí wọ́n gbé lọ́wọ́ ẹjá pẹ́lú kò sábà wọn sọ̀rọ̀ ẹnìkan ní àwọn tẹ́ẹ̀lú sọ yìí àfáàní náà àwọn èèyàn ara wa tí wà láwọn bọ́ọ̀lù tẹ̀mẹ̀dá wa sọ̀rọ̀ àwọn ìdára ní tí wà láwọn pọ̀ jù àwọn lẹ́bàá sọ́rọ̀ ṣùgbọ́n àwọn ẹni bí ohun ẹwọ́n máa sọ tó pàpà ẹ̀wọ́n èèmọ̀ bẹ́ẹ̀ rẹ̀ fẹ́ sàlàyé ẹ̀fẹ́ mi tí ó fi yọ́pò ní àjọ́kà ìfẹ́tì sí wà ní sí ọ̀rẹ́ sọ̀rọ̀ èèmọ̀ bẹ́ẹ̀ rẹ̀ mú wálẹ̀ kò lè bó lẹ́nu ìfẹ́tì sí wà ní ìdáàbòbò yìí ti wọ́n jù ìdáàbòbò yìí tó ti sọ yìí ìbátẹ́tẹ́ ẹgbà gbogbo wọn láyé wípé ẹjá pẹ̀lú pọ̀ agbàlúgbà wọn náà kópa lórí láwùjọ àwọn èèyàn sì mọ̀ wọ́n sáfà sí náà ẹjá bá wọn sọ̀rọ̀ ibi tí wọ́n kù sí kán fúnra wọn ṣe àwọn àbúkáàbù tó tako súnà yìí tí wọ́n fi ṣe dáwà yìí kán fi ilẹ̀ ọ̀nà tó dáa jùlọ nìyẹn tó tó náà bá fún ọ̀nà ìmọ̀wọ́ láwùjọ plus wọ́n jẹ́ fún súnà òyìnbó àwọn èèyàn ń jà sórí wọn tẹ́bá ní òṣèlú súnà àwọn ibi tó wá kù sí tó tako súnù súnà yìí ẹjá pè wọ́n káná kọ́ṣọ́ ara wọn tára wọn sọ̀rọ̀ ìní rárá o àmọ́ àwọn ara yín tí wọ́n tó àdìrí wọn tí wà láwọn pọ̀ nínú bá sọ̀rọ̀ kọ́mọ sọ̀rọ̀ ní ìwàlá tí ètò ìwọ̀n àti ètò ìwọ̀n ìrìn ìrìn ìwà ìrìn ìlàrọ̀ ẹgbọ́rọ̀ bí sọ̀rọ̀ báyọ̀ ní bá gbé ìsìláàmù kalẹ̀ bọ́pọ̀lọpọ̀ àwọn ẹni tí ṣe lé wù ìsìláàmù ló jẹ́ kù wọ́n láyà lẹ́nu sùháfọ̀ náà wọ́n dẹ́tù sùháfọ̀ wọ́n á ń tún tààlẹ̀ mú. àwa ń da àwọn papọ̀ mọ́ wa à ń da papọ̀ dáadáa à ń lò tọ́ papọ̀ mọ́ irọ́ tó sì gbé wa. àdìsí yìí ẹ̀rọ àwọn ẹni náà ń lò ní ilé àánú àti àlàbàlẹ̀. nínú àwọn àǹfààní yìí tábù nínú àdìsí àdẹ́bì ní fàdẹ́bìnrin tí ń lè sọ̀rọ̀ kọ́ kó náà gbogbo àwọn ẹgbẹ́ ìrìn lásìkò ní wọ́n sí ó ẹ̀sùn sí wọn. eléyìí wá bí wípé afẹ́mọ́ yàtọ̀ láàrin alifurok wọlé àìsàn àwọn olùdíje kọ́ wọlé àìsàn torí àríbà àwọn ọmọdé nínú àwọn èèyàn tó ní kò ní sí jẹ́ sí ọ̀mà tó ṣòro wà pẹ̀lú ojú ayé àlójú àtàlẹ́ ní ìpútẹ́ láyé àwọn sàhábà ní ti jẹ́ fọ́ọ̀mù sá a ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀ tí ò níbẹ̀ bí ní bá lọ́wọ́ bá dúnmá kí wọ́n dúnmá ètò ti ṣe ọ̀rọ̀ ní kò ní parẹ́ ìjọ tí àìlì wọ́n fi ọkọ̀ ọgbà áìlì tó sún àwọn kan nínú àwọn ṣíra láwọn tí wọ́n sọ́nà ọlọ́run tó sì pè wọ́n gbogbo báyìí gbogbo báyìí nípa nípa ṣe ní ọlọ́run ẹni agbára ní orí mìíràn lóṣùpánà tí wọ́n fi sọ́nà síbẹ̀ náà ní ibẹ̀ wọ́n ló pọ̀ tó sọ́nà ó sì pò wọn ní wọn gbẹ́lẹ̀ tí wọ́n dájú wọ́n sì àwọn náà ni wọ́n tún kán tọ́kẹ̀ ìròyìn sí àkàtàkì mú aburú sì ní tọ́ ilẹ̀ láyé kó máa jẹ́ àdéhùn fáwọn èèyàn tó ní ṣàtọ́ àwọn ń gbẹ̀mú kí lè wọ́n fi ṣe ọ̀gá ìlànà ìrìnàmì àzáàbù náà sí wọn níjọ níjọ tó bá ti ń tako ìpìlẹ̀ yẹ nínú ìpìlẹ̀ súnmọ́ fírkọ̀ ni wọ́n kò bá pèrà wọn ní ìjìnà sí fírkọ̀ ni wọ́n súnmọ́ ti ní àwọn principles ó ti ní àwọn ọ̀pá púpọ̀ táàbí mọ̀ tó súnmọ́ nílé tá a bá lè rí ìjọ kan tẹ́lẹ̀ àwọn èsì sẹ́ẹ̀tì àbúsùn society làwọn àbí fọ́ọ̀mù kan àwọn tó máa ti ń tako ìpìlẹ̀ súnà sẹ́tì náà lọ olóòpá alimẹ́bùn bá sọ rẹ̀ tó wọ́n sáré níjọ́ wọn bí wọ́n lè lè wípé ìyá ìwà lòmùsùnmùn àti jàmáàtì tẹ̀lé ìjẹ́ ara àwọn fírọ́kù 72 tí alimẹ́bùn bá rẹ̀ wọ́n mọ́mù rẹ̀ alimẹ́bùn rẹ̀ wọ́n sáré wọ́n ní kíni wọ́n ní bẹ́ẹ̀ kí ló fà á torí pé àwọn tí ń jẹ́ pìlẹ̀ súnà ń bẹ tí ìwádìí ti wó dání àwọn tí ń jẹ́ pìlẹ̀ súnà ń bẹ tí tẹ̀lé ìṣèjì tó ti wó dání. sòbí ìyá òun yẹn sádàjì ẹni káwọn ọmọ rẹ̀ òun náà láti mọ ìlú láti báwọn èèyàn láwùjọ wọn kóra wọn jọ ní tí wọn bá ti tako ìpìlẹ̀ tẹ́lú ìpìlẹ̀ súnà ẹ̀ẹ́dì ọ̀rọ̀ wọn ní nínú láwọn ìjà tí ọba tó lọ́dọ̀ wọn léyìí ò dáa. láti sọ pé kò dáa ọ̀rọ̀ rẹ̀ pé àádọ́ sẹ́ẹ̀sì náà ní láti fún ọmọ ẹ̀sẹ̀ sí. láti fáwọn eléyìí wọn ò ní àkídà kan tí wọ́n fi ń darí ìbòmọ wọn. sábà pé ìmọ̀ mi mo lọ bí ìkọ́nà ìdánwò wá wọ́n bá ti sàfà àwọn àṣìmáàṣì ọmọ ẹ̀ ló kí ìgbòrí ó gbà ní ẹni tí èèyàn náà ti wá ti ṣe náà wọ́n dàbí ọmọ ẹni pé sáàmì ọmọ wá lè sọ ẹ̀dá wọ́n á fi gbó ní lóòrò jẹ́ ẹ̀kọ́ ní ẹ̀rọ àwọn ẹ̀dá kí agbábọ̀ lọ ní mo sáà fún ọdún tó sọ ní apá ìgbà bẹ̀rẹ̀ ọ̀nà ó ní ìsìn ìròrí kan tí wọ́n ń tàbá yìí o wọ́n tàbá ti sàdúrà fún ọ̀tọ̀ rẹ̀ lọ́nà wọ́n tẹ̀ fún ní àdúrà òsì sẹ́ni ó sọ ọ̀rọ̀ yìí ní ara gbọ́dọ̀ sí ilé ẹ máa dáhùn láwùjọ wọn ò ṣòro dáma ah lẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ nù àwọn kọ̀ọ̀kan náà ti fẹ́ yé díẹ̀ náà sí gbogbo àti ti bàyẹ̀ wà wọ́n tó láwọn wà sọ̀rọ̀ sọ́tún ti sàlẹ̀ ọ̀rọ̀ yìí nígbà wọn sọ pé ní tó àkọ́kọ́ náà bá ní àwọn sáàsà ọ̀rọ̀ yìí wọ́n bá wọn ṣe àlàyé ọ̀rọ̀ kan náà náà ní àwọn ọ̀rọ̀ lọ́wọ́ ìwà tó wà lọ́rọ̀ lọ. asọ́nà ti pa lọ́rọ̀ lọ kí n yẹ ẹ̀rọ àwọn ìlú ìlú ẹ̀kọ́ náà wọ́n ti wọ́n rà èmi ò mọ̀ bájà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni wọ́n lọ́dọ̀ ní kò yé mi ọlọ́mọdé àgbọ̀n ní àgbẹ̀dẹ àwọn bàbá kan wá tí ìlọdún bàbá kan wá ń bẹ lójú ago yìí àbáyọ wá nígbà tó sọ tó lù sáà ó ní báyọ̀ bá rí kẹ̀kẹ́ fún ọdún wọlé tọrọ yìí lọ sáwọn ẹni ó ní mo ní ẹgbẹ́ àsàlátù bí tí ìlọdún nìyẹn tó fi wá ní ó ní mo ní ẹgbẹ́ àsàlátù ó ní àsàlátù tó dá lẹ́yìn òun rọ àyíká ìtò wà ibi tí àwọn ìyá ìfẹ́ àwọn ọ̀sán náà ṣe fún ẹ̀kọ́ wọn ní òbí fún ẹ̀kọ́ wọn lọ́wọ́ ẹ̀sìn ó lọ́sì fẹ́ràn wọn ọlọ́run náà nìyí náà láyé kọ́ ọ̀gẹ́ kò rọrùn kò sí tó ní ọ̀nà títí àmádàmà gbọ́dọ̀ láàrín àwọn ọ̀sán tí wọ́n sọ pé ní àwọn ọ̀rọ̀ bí àfáà ṣe wá sí pé káwọn tó ń rọ́pò àdúrà bí àárín owó àti ìṣòwò ọdún kò lẹ́sẹ̀ yẹn ó wá ìṣòro ọ̀pọ̀ ó lè tó lọ́sọ̀ tó lè tó fún ọjọ́ ètò ìbá gbọ́dọ̀ fún wá ìṣòwò gbogbo ti wá ìṣòwò àwọn sọ wọ́n bá tọ́ ẹ̀yìn ara àkọ́ ọgbọ́n tó rẹ̀ kéwòn nìkan láti máa ń ké àrùn máa ka yàtí máa àrùn máa ka yàtí máa kí ni ẹgbẹ́ ojú gbogbo ní túbọ̀ yóò wọ̀ ọ́ àwọn tí wọ́n ó láwọn tó gbà àwọn kan ń sọ̀rọ̀ àlejò aláṣà àbíkí ọmọ nípa ní ọmọ kíkà sí àṣàlàbí ní láwọn tó kàn kan ọmọ kékeré níbẹ̀ ṣàlàbí wọ́n sì wáyà tọ̀ ó lọ sáwọn ṣàlàyé nígbà táwọn tó máa ń jọ náà lẹ́nu olùbọ́jú ẹ̀rù ń sábà kan olùbọ́jú ojú òòrùn ó lámọ̀ ń gbà tí gbogbo olóòwà wà ní ìdòwò yìí kúrò òun náà fún oníṣẹ́gun àwọn olúkúlùkù wọn wá ní kò sì mọ̀ wípé ápàdé tó ní àlàyé tí mo ṣe yìí ó wá ń bi àwọn alásàtúnṣe ìgbéró iṣẹ́ tí ní ẹ̀mí rẹ̀ sáfẹ̀ kìí pọ̀ ẹ̀rọ ní ara pọ̀pọ̀ ẹ̀rọ kìí yé wa báyìí ṣé àwọn lẹ́pẹ̀ ní sex ṣẹ́gun wọn fi kọ̀ tó àwọn ọgbọ̀n tí mo fi tí wọ́n lọ àwọn sáà fi tara ṣe bẹ́yẹn bá ráǹfààní sí àwọn kíyàn sọ orúdòkó dílé kéwú àásọ dílé kéwú lẹ́yìn ọdún kan lẹ́yìn ọdún méjì ẹ̀rí pé àkùnlá wọ́dọ̀ sílẹ̀ a máa ń sọ̀rọ̀ nípa tó sọ pé wọ́n ti ní principles wọ́n tẹ̀lé ẹ̀ lé ní wọ́n ti padà láíláí mo tún darapọ̀ mọ́ wọn gan ó padà tún máa tún ṣe tí wọ́n ṣe irú àwọn ẹ̀yẹn sẹ́ẹ̀tì ni wọ́n adọ́wọ́ sùn mọ́tà ìṣàlẹ̀ fún wa lórí dáadáa níparí gẹ́gẹ́ bí àsìkò ìgbà tó ṣọ́ra ló sọ̀rọ̀ àrùsọ̀rọ̀ tó ń fa ìdásílẹ̀ tẹ́lẹ̀ náà fún ọ̀pọ̀ olùrà gbogbo àwọn olùdóyin lórí dóyin sẹ́ẹ̀sì sẹ́ẹ̀sì tí bá ń jáde láwọn àsìkò nìyẹn ìṣòfin wọn àwọn olùdóyin fún wa ti gbọ́ yé náà ní dóyin rẹ̀ wọ́n sì gbọ́ yé gan-an bí owó rẹ̀ ṣe ń rí láwùjọ ta wà ní nínú wọn lọ rí sí àwọn àgbègbè míì tí àfikárò ìwọ̀n òfin jẹ́ kí dáhùn sí sí ọgbó ní bọ́lá mi wà kékeré yóò lè lára lóṣọ fún àtàṣe tí ó kàlùkù ọkọ̀ ó lára kàlùkù ti dájú lọ sí gbogbo tó nǹkan nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn fún ó sì jẹ́ tó súnmọ́ ní ó ní ẹnìkan bẹ́ẹ̀ ní mọ̀bí dáadáa ọlọ́run sàlùkù àbúrò nìkan ó ní àdéhùn sí ha tí wọ́n ṣe fi kọ́ rẹ̀ ó ní òun ìbá máa wá sí àdéhùn sí ha àwọn láwùjọ bá ń dáhùn sí ha wọ́n ló ń bẹ̀rẹ̀ sẹ́fẹ́ ó ní ìrọ̀rùn òun náà sẹ́fẹ́ wọ́n á sọ ìbáwò fọlọ́dún àtọ̀rọ̀hún àwọn ọ̀tá ọ̀rá tó bá láǹfààní àti súnmọ́ béèrè rúgbà dínà sí àwọn ọ̀rìn tó jẹ́ ti súnmọ́ lọ́nà sí àwọn ọ̀rìn tó ti súnmọ́ béèrè wípé kí ni jáde lọ sí àgbẹ̀wọ̀rọ̀ ìpàdé awúrò láti kí ni ọ̀nà tó túgbà ṣe dáwà tó ta kò tí àwọn sẹ́wọ̀n táyà ló fún ẹja wípé tí bá ti wá ìjókòó àdìgbà sí ọlọ́sọ̀rọ̀ èmi náà ti kó sínú ẹni tó ń sinmi ẹgbẹ́ tó kíkẹ́ náà ti dàrú mọ́ àwọn ìlú ìgbà tó ń ṣọ́lá àyẹ̀sọ́lá àdìsọ́lá tó ní kájìnà sí gbogbo ẹgbẹ́ ṣé ó ní amọ́pọ̀rọ̀ ọlọ́run ó tẹ̀síwájú mọ́ àbí kò sí ìkójọpapọ̀ nílé kéwù àdìmọ́ nọmẹ́tùn káàdù fún hanifa wọ́n lọ́mọ tí ó dàjí rẹ̀ sẹ́lẹ̀mẹ́ ni wọ́n alimamu alis malik rọ́bì ọ̀tọ́ fàáyì wọ́n ní ọmọ tí ó dàjí rẹ̀ sẹ́lẹ̀mẹ́ ni wọ́n alimam shafi'i idris rọ́bì ọ̀tọ́ fàáyì tí wọ́n àwọn tí ó sọ́kọ́ tó sẹ́lẹ̀mẹ́ ni wọ́n alimamu ahmed tí wọ́n mẹ́ta rọ̀ sẹ́lẹ̀mẹ́ ni wọ́n kò túmọ̀ sí pé gbogbo tá a bá ti kóra wọn jọ tá à ń sọ lọ́ọ̀ nílẹ́gbẹ́ làwọn bá fi máa ń sọ wípé gbogbo àkójọ tá a bá rí kátólíìsì dájọ́ lórí wọn á mọ̀ tí wọ́n ń kójọ lé lórí torí pìlẹ̀ náà tí mẹ́bàá sọ̀rọ̀ náà kó ló máa lọ́rọ̀ náà sọ̀rọ̀ àlọ́pọ̀ ọgbà sí ilé bá bá ń sọ̀rọ̀ èyàn kí gbọ́rọ̀ àwọn tí gbọ́rọ̀ ọ̀tọ̀ wọ́tọ̀ sọ̀rọ̀ wọ́n فتعاونوا على الاثم والعدوان ta kò pé pọ́lù nǹkan wà lójú ọkàn àwùjọ kan wà lójú ọkàn ó kọ ẹ̀kọ́ ní ìṣù Muhammadu ti Abdullahi tó tí bàtà tó ní ìyẹn káàtó nípa àwọn kan ti ń jẹ wọn ò sì wúlò mẹ́sì ẹ má jà jẹ mọ́ ètò ní kí ni mọ̀gbọ́ọ̀lù àkẹ́kọ̀ọ́ ló kàn wá kí ni tẹ́ gbé lọ́wọ́ ẹ ṣàlàyé rẹ̀ òun láti máa rí àwọn àfáàyè ìsìn náà míì bá ti ń dàrú ilé wa ní sí màfà yìí mu bá ti ń dàrú ara rẹ̀ ní tí yóò sì mú ẹ̀wù olófin sáwọn èèyàn wípé kúrò àbí máa ń jẹ́ okọ̀ kan ní tó gbé lọ́wọ́ lábẹ́ okọ̀ yẹn ní sí òdodo tó fara ní. abẹ́lẹ́ sọ àwọn ọmọ tààrà rẹ̀ nígbà tó ń wọ́n ṣe gẹ́gẹ́ bí mo ti sọ síwájú gbogbo àwọn èèyàn tí wọ́n fi jọ sí náà tó gbà kárí kọ́ àrùn ìwọ̀n wọn bọ́lá ọ̀run bá fi sàlàfíà rẹ̀ tó pọ̀ nìwọ̀n lọ́wọ́ sàlàfíà plus ní oúnjẹ mọ́ ọ̀rọ̀ sí mẹ́rin ọ̀sán torí pé nínú àwọn allegations tí wọ́n máa ń kàyà ní wípé ẹ̀yìn èdè ẹ̀fẹ́ kí wọ́n mọ̀nà ní àṣẹ nífẹ́ kí wọ́n mọ̀nà bí trump bá gbà síláàmù lẹ́yìn tó lọ súnà ìdúró tẹ́mí nì ìdúró gbó súnà sí ní ààrẹ kórìíra ó fi bí àti títáyé káwọn ará jẹ́ kókò lọ ojú lẹ ọlọ́run kókó lórí bídíà láyéláyé àbálá yóò rà ọ̀hún hátà ìjọba láyé mọ́ bá yóò lọ sí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله جزاكم الله خيرا قدر الله سبحانه وتعالى وأشكر عليه والصلاة على رسول الله أنا من قبيلة الإسلام إسماعيل بن نراجي لا تيوسي àwọn ni wọ́n bá wa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà nísìnyí adé Allah subhanahu wa ta'ala kí ọlọ́wọ́ Allah ó yẹ kí ìdánilẹ́kọ̀ọ́ náà kó ṣe wá ní ọ̀tà ìdílé ayé àti ìjọba ìjọba ìyáwó náà eléyìí tí ó kú bá pẹ̀lú sẹ́ńtúrọ̀sì lókù èyí tí láì tààrà ní ìgbà náà bá yìí bí ó ṣe lọ ọ̀rọ̀ wípé apákan ni apá yìí sọ̀rọ̀ ìtọ́jú ọ̀dà àwọn sọ̀tàbí ọ̀tà ńlá apá ẹlẹ́kejì gẹ́gẹ́ bí àṣìṣe síwájú àwọn náà dé ti fọ̀dílẹ̀ mùsà ṣèkù wa àbùfàtà àbùfàtà sáàrùmí tí wọ́n gbà wá ṣe àyẹ tí a bá dé ọ̀pọ̀lọ fún sọ̀dá tó lóhùn so after sọ̀dá tó lóhùn a wà á bẹ́ẹ̀ àwọn ọmọ ẹ̀yà ọ̀wá kámẹ́jẹ̀ kí ó ṣùwà kámẹ́jẹ̀ kó ṣùwà lọ́wọ́ àyíká mọ́sàwáyé sàdáadá kámẹ́kọ̀ọ́ àwọn fi ìdá ọ̀lẹ́ fún ọ̀lẹ́ ọ̀rẹ́ mi kan ní sọ fún mi ní ọjọ́ tí a pàdé ní ìpẹ́ ní ọjọ́ tí ó gbà ní ọjọ́ ní sọ fún mi pé nílẹ̀ yìí òun ò tí ì rí hálùpọ̀ tí mo gbẹ́jù wani gbogbo har kawai ya kawo da yanzu sai lai kawo da zama suwa suwa ina a lóko ní olùsíwá ní sheikh báyìí láti àárọ̀ lálẹ́ àwọn máa lọ wọn sára àwọn máa lórí bá wọn gba àwọn gba ẹ̀kọ́ ẹ̀sìn ẹni tí wọ́n sọ yìí ti parí sọ yóò lù kọ́ rí wọ̀wọ́ ẹni ọ̀rẹ́ mi tí wọ́n sọ yìí ó ti parí ẹ̀ nígbà pọ̀lọpọ̀ wa náà lè mà ní tí wọ́n ti ń bá sọ yìí wọ́n sí wọn bá a lọ ní gbígbà àti pé kí wọ́n fi yọ tó yẹ kó ti há ọ̀pọ̀lọpọ̀ àlè níbi rẹ̀ káwọn ilẹ̀ haúsá lọ́rùn káwọn ilẹ̀ yorùbá náà so mo mọ̀ pé lẹ́yìn mo fi mo fi gbà wá níyànjú ni kámẹ́tẹ̀ kí ó sú wa ó ti wá ìlú sìn káwọn ilẹ̀ oṣù wa ká má sí ìjòkó ní ìjòkó pa kàn wá lanú lẹ́yìn tó máa di fáwọn àjọ̀dá ìrírí àǹfààní kankan mọ́ nípa gbìyànjú àìlẹ́ẹ̀kejì òun yóò dá lórí tẹ́lá náà kí àwọn ìsáàlù wa tí ṣe àìsàn gbogbo wà ìlànà kàràtò kí á lórí ìrírí kájú lọ sí àmọ́jú ìṣáájú ọ̀dọ́ tàbí ìbẹ̀rẹ̀ ọ̀kan yóò wáyé àti ìbẹ̀rẹ̀ ọ̀kan tó ní ìlera ìta àyà tàbí òkú náà ni yóò kọ́kọ́ wáyé láti ẹnu àwọn ṣẹ́kù wa láti Ṣakí ní Ọ̀yọ́ state insha Allah ta'ala fáyẹ̀ tàbí ọ̀dọ̀ ìṣòro ọ̀gbìn náà ṣe ìgbà pẹ́jẹ́. كما يسال فضيلة الأستاذ قاسم باقوجة ياسين مشاكين ياسين فليتفضل مشكورا بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد السلام láti àwọn ìkọ́wà mi àbúrú ọba àwọn kí ó bá ní àwọn lágbàrí súnà ní sọ̀sẹ́lá àwọn náà ti àwà ní káàlẹ̀ ọlọ́run wà kí ó máa bí wà ní lágbàrí masdar tàbákì bákan náà sàlámà tó manhajul istidlal nǹkan méjì ní problem ti bẹ̀lá òjò lé ní pọ̀pọ̀lọpọ̀ náà ló fara jọ súnà àṣẹ́kù lábẹ́ dr ibrahim sọ́rí al-muhaimi àbáyíkọ al-qissatul kamila lè khawarij asrina nínú tíra yìí nígbàtà bá ń sálàyé àwọn kí ló ń fa àtàwọn olùkọ tíra yẹn wọ́n ní nínú àwọn aburú yẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìsìn yóò wọ́n dá òdodo mọ́ ìrọ̀sí bẹ lọ́dọ̀ wọn àwọn òdodo kan bẹ lọ́dọ̀ wọn tí wọ́n dà papọ̀ mọ́ ẹ̀rọ èèyàn ni wọ́n fi ń wọ́n ṣe tẹ̀bíìsì fún ọ̀pọ̀lọpọ̀ àlùmọ́ ní sọ̀sẹ́lẹ̀ so bákan náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n lẹ̀ ọlọ́run bá lè jọlá ní kí wọ́n kí wọ́n yí ní ìjìnlẹ̀ nídìí ẹ̀kọ́ ṣùgbọ́n ní ẹ̀sìn ìrìnà nídí ẹ̀kọ́ kò ní ká ní èyí ó mú òdodo ní àbí ìrìn mú òdodo ọlọ́run bá ìjọ wá kí ó kọ́ sáà fẹ́ fọ́ ọ̀kan wa ni pé kámọ́jà èyí ó máa bọ̀ ọ̀rọ̀ certificate àwọn pọ̀fẹ́sọ̀ wa àwọn dókítọ̀ wa àwọn gbá àwọn gbá ilé ìní sin ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò ẹ̀wọ̀n báyìí láàrin mo sún ọ̀dọ̀ ara àwọn tí ń bẹ yìí gangan láwọn ẹ̀dá àwọn gbáwa àwọn kìíní kan náà bọ́ọ̀lù wo là ní sọ̀sánà ń gbà láyé tó fi lọ dòkítọ́rà wo ni àwọn ọ̀rọ̀ tẹ̀lé nígbà ṣùgbọ́n ìsìn náà kò mà gbàlagbà bẹ́ẹ̀ ni ọmọ ọmọdé ọlọ́run bá أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته وبركاته جزاكم الله خيرا gẹ́gẹ́ bí a ṣe ṣe ní àlàyé tó gbé fún àwọn tí a bá ti sọ̀rọ̀ ní ọdún ìpa lílọ tó súnmọ́ wa nígbà àwọn bá ti sọ̀rọ̀ láti rẹ̀ ní àkàgbò kan kọjá ṣẹ́gbẹ́ ìlú ó sì ṣe wẹ́ àti mẹ́nu lọ nígbà díẹ̀ díẹ̀ báyìí bí ẹ̀rọ kan pé tí àwọn ó dáhùn báyìí nígbà tí ẹ̀yẹ tí ó sálámà tó sì ṣe àdúrà fún àwọn àkọ̀bílẹ̀ tó sọ́ọ̀lù tí wọ́n bá sọ. Àyà tí ẹ kó lẹ́ẹ̀kan ló sọ sí àyíṣà tí àyà náà sọ pé tí o bá rí àwọn tí wàyíláwà ẹ̀kẹ̀lẹ̀ rí rẹ̀ òkú náà sí àyà tí àyà yìí báyìí. Wọ́n ní àwọn rí àwọn gbọ́ ìyànká tí ó túmọ̀ rẹ̀ áyà yẹn ní òtúbọ̀ bá àlè ìjòkó tí pé a lè jòkó àwọn orílẹ̀ nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ nítorí yàtọ̀ sí àbúrú tó túnbọ̀ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ àbúrú àti jòkó tí wọ́n láyà ẹ̀ sọ̀rọ̀ wọ́n bá ní sọ̀rọ̀ dáadáa míì a lè jòkó tí àwọn ní sí irú interpretation báyìí irú ìtumọ̀ báyìí tí ó dáa ní àbí kò dáa kí ẹ jọ̀wọ́ kí ẹ bá wọn pẹ̀lú àlàyé. الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين àwọn sọ̀hárà àti àwọn kàwérò máa bá fẹ́ tààpọ̀ ọlọ́run bá lè وسلم شرط الشهادة الكبرى أولي من القرآن الله أم سنة النبي صلى الله عليه وآله وسلم إن قتل محمد صلى الله عليه وسلم تنصى الملا كل دون دون بسر أنا مصدوق يا كل أنا مجرم يا مدون مكيون lẹ́yìn sàárà nínú rẹ̀. Wọ́n sì pọ̀ lẹ́jọ́ ọ̀dọ́ Kùránù rẹ̀. Ẹ máa fi ọ̀dọ́ ọ̀dọ́ Kùránù rẹ̀. Tó bá ti ń gbé ìdẹ́ ilẹ̀ sọ ní ọ̀pọ̀ ìdẹ́ àmẹ́kò ṣàlàyé kalẹ̀. Àkùnrin bẹ́ẹ̀ náà àwọn ọ̀nà báyìí, àwọn ọ̀nà báyìí ẹ̀ka lọ́dọ̀ wọn. àmọ́ tó bá ti sùn ní pé wọ́n fẹ́ mọ wọ́n wà sí ìjọ nígbà náà ní lẹ́yìn sọ. ṣàlùfọ́ọ̀nù àyẹ̀wò àyẹ̀wò mọ́ lọ́rọ̀ sí ìkùnrin ló fún mi láàrin ọ̀dọ́ wọ́n kọ́ lẹ́nà àjẹ́ ìlànà ìlànà ìlànà sí ìlànà ìfowópamọ́ tó ń bẹ́ẹ̀ ní ọ̀gbìn ọlọ́run láàrin nínú àwọn nǹkan tó sì lágbára ní ìbára láyé orí ìkọlù kábẹ́wò lọ ọlọ́run bá fi mú ẹ̀rọ ìṣàkọ́ ìgbẹ́ òun kàbàbà ìṣẹ̀wọ́ ni ìkọlù ìṣẹ́ ní fún alágbàdàgbà ọ̀kọ́lù yìí ní ìlú ìlú tàbí ní àkọ́ ìmọ̀ àwọn bàrà rẹ̀ àfi ń dà kọ́ ìpẹ̀lẹ̀ òṣìṣẹ́ ọlọ́pọ̀ yóò sọ wípé torí àkíkà ọ̀rọ̀ ti bẹ lára rẹ̀ náà ẹ̀wọ́n ti wọ̀sí. ó ti sọ wípé pẹ̀lú àkọ́lá ti ọ̀pọ̀ náà pẹ́sẹ̀ èdè láàrin ṣètọ́nù ọ̀dẹ̀. ó ní àwọn orin kan ti bẹ lára ṣètọ́nù náà a máa kú rẹ̀ sí kí ni ó ju orin rẹ̀ lọ. wọ́n máa fi gbé orin kú lọ́rọ̀ rẹ̀ yẹ́nyẹ́. yóò kó sí orin kú lọ́rọ̀ rẹ̀ ìwà àdúgbò ti bẹ lára rẹ̀ ìwà àgbẹ̀rẹ̀ àti ìwà ìdíjú ó sì gbé ẹran rẹ̀ jẹ́ ọ̀nà ló sì yẹ sí tó sì tó fún àmì. àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó jẹ́ àwọn ìròyìn burúkú tí àwọn ẹlẹ́jọ́ ń gbé sẹ́yìn àwọn èèyàn wọ́n á kó máa yọ ìgbà fún ìwà tó máa yọ èyí tó bá rí òfin wọn yóò sì lọ láǹfààní náà bí wọ́n ti sọ wọ́n mú èyí tí ò dá rẹ̀ ó fi ẹ̀kún ìbílẹ̀ ní pé wọ́n tí wọ́n dojú ọ̀rọ̀ yìí wọ́n tí ó dá fún wọn hmm. ìbéèrè pé wọ́n tí wọ́n dojú ọ̀rọ̀ yìí wọ́n tó sì gbàgbọ́ tí ó dá fún kan o sì lè ṣe ìyàtọ̀ láàrin aburú àti dáadáa tó bá ti lè ṣe àbálò lè kó sábẹ́ ọ̀rọ̀ yẹn tó bá ti lè ṣe àbálò lè kó sí abẹ́ ọ̀rọ̀ yẹn lórí ìròyìn ayé òsì àmọ́ tó bá ṣe pé ròyìn tàwọn sọ̀hábà ni ó ti ẹ̀kún súnmọ́ ni tí ó gba àwọn olórí àwọn ìfọ́ọ̀kù súnmọ́ ni tí ẹ̀wọ̀n onímọ̀ ni àdìmọ́ màlìbá ni wọ́n lójú ayé wọn tí wọ́n ń sẹ̀ lọ́wọ́ àbùfàtà àbòbújà nínú àwọn àbádá ìsìn hmm. kúrò mọ́ sírí àkójọ ni wọ́n Sheikh Albani òun sàkáwò rẹ̀ ọmọ mẹ́rin àbùfàtà àbòbújà kẹlẹ̀ mọ́ máa jù lọ́rọ̀ rẹ̀ tí wọ́n máa rí àmọ́ ìròrí àgbàdíyà ń bẹ lórí rẹ̀ ìròrí àfọ̀fẹ̀ níyà ń bẹ lórí rẹ̀ mo ní ẹlọ́gbàmọ́ lọ́rọ̀ rẹ̀ kẹrin ní ìkàlẹ̀ torí pé alimọ́rù àyàdé ìkànnì ìpìlẹ̀ nìyẹn nígbà tá a bú yẹ èdè èdè fún un kí ìfìlà lè ṣe àkójú rẹ̀ àwọn iṣẹ́ òfin wọn sàn ní ọ̀sẹ̀ wọ́n lè jẹ́ ìsì ìfìlà ní ìfìlà apá kan bẹ̀rẹ̀ fún Muhammad Amin Ismail kúrò mo ti ń sọ̀rọ̀ wọn yẹn ìfẹ́ wọn sì mú wá sí ilé mo fẹ́ràn wọn kẹ́kọ̀ọ́ because ìpìlẹ̀ lára mi ní pẹ́kẹ́ máa ti tó mú kàáyìn tí mo ń dá ìkẹ́ rẹ̀ wọ́n lè kẹrọ wọ́n àti tí wọ́n gbọ́ fún ìgbà mẹ́rin yóò gbogbo ọ̀rọ̀ sọ́rọ̀ mọ́ sáàmù ní ìdámẹ́ ìdáyé àwọn máa ń fi kùránì ní kùránì ní kùtùbà yìí ọ̀dọ̀ wọn sí ó sẹ̀ wa ó tún kárí ní bí kéèyàn bá ṣe ṣàfihàn bóyá jẹ́ fún ìṣẹ́ láti ọ̀rọ̀ kan ní ó fẹ́ẹ̀ tóbi kárí ní ògidì wá sí gàrá kan wọ́n lọ́ yìí ní ní owó lọ́wọ́ máa ṣe jẹ́ láti bí aago mẹ́wàá àárọ̀ torí kútù bá fa ní máa lè lọ́gbà kí màá lọ́rọ́ sí wọn igi mọ̀ ọjọ́ jókòó sí báyìí igi mọ̀ ọjọ́ ìlú ìmọ̀ṣà àwọn ọmọ ọmọ ọmọ sẹ́ríkọ́ tí mo mọ̀ wípé àkárù ìgbẹ̀ lórí àfáàyè wọ́n sì já wọ́n sì já fún lẹ́nu immediately kí ni tó ṣẹlẹ̀ ìkan náà àwọn ọmọ musaad àwọn òbí yẹn wọ́n rẹ̀ bọ̀ ọ̀rọ̀ kan ní lọ́jà ìyàgbọ́n pé túbọ̀ àwọn bí wọ́n rẹ̀ bọ̀ ọ̀rọ̀ kan káàsì máa rẹ̀ ká máa rẹ̀ bù lásìkò yẹn ló bá ní sudan sábà wà ti láti ṣe òwúrọ̀ àwọn ọmọ òwúrọ̀ yẹn lẹ́yìn náà lọ́dún tó wà ní ṣùgbọ́n ó jẹ́ ìtọ́jú strange àwọn àgbà ń pa owó tó ha wàhálà ilé yìí o wọ́n rẹ̀ kú ọmọbìnrin. ó wá ní kúrò àti ó fi lè àfa ìlú ọba ìlú sọ̀rọ̀ ó wá ní. fàlìmọ́ǹgò mo há ọ̀rọ̀ yẹn ní mo fẹ́ mo há ọ̀rọ̀ tó sọ yẹn máa ń lò yẹn onífàlìmọ́ ọ̀rọ̀ yẹn onífàlìmọ́ǹgò ìlànà ìṣòkúrùmẹ̀tì lẹ́tì tàdáì àná sọ́bì kùsùnìyà kí ló dẹ́fà bí i hàn án ó ní ká máa òye sí ìjọba tí ń pàpè mọ́ fóònù ló ti láti sáwọn kí ni ìgbésẹ̀ tí ó gbèrò lórí ọmọ ọmọ ọ̀dà tó bá yẹn sùn ogbólóhùn yẹn lásán ogbólóhùn àwọn ọ̀rọ̀ yìí ogbólóhùn àwọn ọ̀rọ̀ yìí kí ló kọ́ pẹ̀lú ìjọba lórí bíbá ṣe báwa náà dáná àbáwá ta tó ń bá báwọn obìnrin lò báwọn náà wà mọ́sálásí ṣe wà sí fún wọn ewọ́n ti jọba àtàwọn òbí ewọ́n ti jọba ẹ̀tọ́ wá ní tẹ̀dáì ẹ̀yìn tẹ̀dáì wọ́n pàtàkì mara fáwọn tẹ́lẹ̀ fún lára ẹ̀ṣùgbọ́n àwọn ọmọ fún lára sí ní ìwà bí kú wọn torí pé alhàbù àdáhìrò rẹ̀ wọ́n mú kí sọ arákùnrin kan wá wọ́n ní bẹ ní inú mọ́ṣáláṣí lọ́kùnjọ jùmọ̀ khalifa ìsìnkú wọn wá ń ṣùgbọ́n ìsìnkú pàlọ́ khalifa yẹn ó wà aṣọ tó ti sílé ìwòwò èèyàn ibi ìwà àwọn lẹ́sìn kan lẹ́yìn tí a mú wo ni wo ni pọ̀ arákùnrin wa ní àmì òun àhádá àmì òun àhádá aláṣẹ ìwà ìjọ kírun tó ń kó owó aṣọ tí àwọn òkèrè ní ọwọ́ àwádà ní hádà rọ́júlú kọ̀ọ̀rídùn pàdé ọkùnrin tó sọ̀rọ̀ tó sọ èkó ní aláṣẹ wa kò kí ní torípa aláṣẹ wa sọ tó níwò lára yìí wọ́n ní àwárí ìrìnká ọ̀jí ní àwọn ọkùnrin já sí pé wòye mú àbáhùn mú ọ̀rọ̀ lọ́bí lájẹ̀gbẹ̀fẹ́ so ewu náà wá jọba ògúnbà alákàsí gbogbo ẹ̀yìn àfáwọn yìí ìjọba àdúmọ̀ yìí síjọba sùsánù tó kún mọ̀mọ̀mọ́ àrílẹ̀ sùn yìí àfà tó ní gbajúmọ̀ tó sì ìlú ó sì ní ìmọ̀ ẹni asẹ́ẹ̀tì sí wọn èé ṣe wà wọn ọ̀rọ̀ ìjọba ìgbà wọn yẹn èwo ni mo wá tá sí ìrìn ìgbà náà tó tó bá ti gbé àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n náà kọ́ tó wọ́n ṣe rú rẹ̀ sóòtù látọ́ ní nígbà yìí ẹ̀yìn bọ́ rí kí ọmọ kí wà bá àkànṣe rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kó wá gbé wá sínú wá sí yóò fi dáàbò bóra rẹ̀ ní fúnàgbà lè gbẹ̀ yóò tún ní eré mọ̀lẹ́ ní ṣe ẹgbẹ́ ìdánwò òun ẹgbẹ́ ìdánwò òun ní wá sí wá sí ẹlẹ́wọ̀n wọ́n ti dáàbò àwọn ìkànnì yóò wá ní káàkiri tó máa ń lọ́kù wọ́n ti gbòdò àgbòdò láwọn ti wọ́n wọ́n ti fún àwọn ẹ̀rẹ̀ ọ̀tọ́ rárá mọ́lẹ̀ mọ́ ó ti yàwó rí ó ti jẹ́sọ́ fún ẹ̀mà ilẹ̀ ìjẹ́sọ́ ti yàwó rí ó sì fa ọdẹ ọmọ ara lọ́kọ̀ sí rí mọ́lẹ̀ ó ti jẹ́sọ́ ti yàwó rí ẹ̀mà ó lè mọ̀ sí tó bá ṣe wípé láwàtà yìí ṣe olórí tí wọ́n wá nù tẹ́ni wọ́n bá ṣe tó kù díẹ̀ káàtó táàmọ̀ láti mọ́ bá sọ̀rọ̀ táà ní tàfi ilẹ̀ síta èé wá sáàmù wá tàfi níjọba àbí táwọn afáwà bá ṣe ń tọ́tako aláwọ̀ bá ṣe tó tako sáàmù àmọ́ bá ṣe jù fẹ́ bá ṣe wá kí ọ̀rọ̀ wọn tábọ̀rọ̀ tí wọ́n wá ọláwọn mọ̀sọ́ ní ìwòtáwọn afọ́ àwọn wò ẹni bá sọ wípé àsìkò tí àwọn oníbíyà bá sọ fún ìṣọ́ láàrin gbọ́rọ̀ wọn àsìkò bá sọ̀rọ̀ dáadáa sáwọn gbọ́rọ̀ wọn súnmọ̀ lóòrùn wọn àgbẹ́gbẹ̀rẹ̀ wọn ni ọ̀rọ̀ àwọn oníbíyà ó dàgbẹ́ gẹ́ bí àtẹ́kẹ́ àtẹ́kẹ́ rẹ̀ ìrùdí rẹ̀ sí ní táyẹ̀ yóò wà bọ́nú olè ní kò ní gbé jáde ìgbàtáyè bá ti gbádàdá yóò kà máa táyẹ̀ yóò kò ní táyẹ̀ tó bó ń bí ní àbákọ́wọ́ ní ìlú kan yóò parẹ́ máa wùjọ la nígbà òjò bá ṣe yóò mọ̀ sí bó bá jẹ́ súnà ní òun àwọn ọ̀ṣọ́ nígbà tó súnà wọ́n bá rí pé àgbégbà ó bí dàbí ìbọn wà sí rẹ̀ tó ló mọ̀ gbẹ̀ tó dáa ìjọ tí ó fi tí ò dáa náà sínú ojú sọ náà ó ti ṣe kí onímọ̀ onímọ̀ fa sí pàtí táwọn èèyàn ní pọ́nbídíà tí pàtí yìí lágbára dé ní wípé àkọlọ̀pọ̀ polisi wọn sí pàtí àkàrùn-ún torí bọ́rọ̀ wọn tẹ́ ìgbọ́nà yìí àwọn èèyàn káà ní wọn sí ilé wípé wọ́n sì wọ́n parọ́ mọ́ èèyàn ní tẹ́ ìyẹ̀wò sọ wọ́n sì lè yẹ̀wò sọ láti mú wọn yí ń kọ́ ìdẹ́nu bọ́dà tó bá ń bọ́ wá sí wọn pé kí sàmù rẹ̀ ní wọ́n ní lẹ́tọ̀ ní sọ ètò gbọ́ wá sí sábàjá máa ń fọ́n dẹ́mu máa ń fọ́n dẹ́mu rẹ̀ kí sísàmù mọ́fẹ́ òun tó gbọ́ wá sí sábàjá wọ́n lè lọ́wọ́ ẹni sọ̀rọ̀ tó wọ́n rọ̀ yìí wá sí orin jíjọ́ wọ́n á fi lẹ́gbàá dà wọ́n káyọ̀ ní pé mo sì mẹ́rin ọ̀kan wọn ní sọ̀rọ̀ ẹ̀yìn àbí ó sì fi ṣe àbẹ́nu wọn abábẹ́ pásínálì bó fẹ́ fẹ́ sísà kan wá dà mo fẹ́ sísà yìí ò tó ní gbọ́wọ́ sí àwọn ẹ̀yà yìí àmọ́ wọn àwọn kí n tó ti bá sí ń pàdé fàáyé fún àwọn ẹ̀rọ ẹ̀mí tó gbogbo wa náà kọ́ ní láti ti ṣe wá jọ dáì nínú wa sọ kálẹ̀ òun náà kò sí tá a fẹ́ gbà níbi pé wàhálà náà níbi tá à ń lọ téèyàn bá níbi tó ń lọ kò sábúrú ẹ̀ka òde yẹn kan lọ́wọ́ ó bá àwọn tí mo kò lóṣèlú tó ti súnà ẹ̀ ó bá yára ẹ̀ jẹ́ síbẹ̀ kó kán yẹn kẹ́ta kó sábúrú àmọ́ ká bẹ́ẹ̀ lè yẹ̀ sí ìgbẹ̀ tí ó ń sọ pé kí ní ìdíẹ̀ káàtó káàmà wá parọ́ mọ́ kò dáa ẹ̀kọ́ nínú ìyàgbá kó sì jẹjọ rẹ̀ wájú ọlọ́run èyí rọjọ́ tẹ́lọ́run ara ní ìgbẹ̀mọ́rọ̀ tó gbogbo àwọn tí wọ́n lẹ nígbàgbọ́ tí súnà òye wọn wọ́n wá dẹ̀ láwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ

fàbí lọ́rọ̀ àyín àbọ̀yìn bí ìtọ́ bá ń dà wọ́n àti ọ̀rọ̀ àyín yíò náà sì lélẹ̀ ìrọ̀rọ̀ fúrásí láàrin hmm. mo máa ń sọ tọ́rọ̀ àyín tó bá dà yí papọ̀ ìnà bá ti fẹ́ pọ̀ jù yóò di pé orí ìfẹ́ kan ṣe yóò ìbá ìjẹ síbẹ̀ àwọn dúró nílé lókù ó ṣẹlẹ̀ ó gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ tó ń tàbí ọmọ lẹ́yìn ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ní wá sí ìwé mọ̀ wípé ẹ̀yìn ọmọ ọmọ sùnàmì ẹ̀rọ ìbí àlejò máa kú sí. ẹ̀rọ òní òní àlejò ìjọba ìgbọ̀n náà ṣàkóso sí. ìgbàmọ́ sàá wípé táyé tó fa ikọ̀ lé nílẹ̀ tí yóò kọ́ lẹ́lẹ́ lọ́kù. onígbẹ́lẹ́ lọ́kù náà ẹ̀sìn wọn ló ti fa ikọ̀ àfíńgà kò jọra wọn ṣùgbọ́n ayé òun náà ni ẹ ti wá wọra yín débi ìjẹ́ wọra yín náà lónìí so you bá wọn fẹ́ ló yẹn lè láti fún àgé sí yíyá ìrìn ọjọ́ fún wọn yóò jẹ̀gbẹ́ òṣèlú lára sẹ́rọ̀ ìdánwò ẹ̀kún ní wọn lára àwọn ọmọ ilé ìsinmi ọ̀nà tó bá fẹ́ bá fẹ́ jẹ̀gbẹ́ tó jẹ̀gbẹ́ tó bá wáyé láyé bí ò bá ti lè jẹ̀gbẹ́ yóò sì máa gbèjà ọmọ ilé ìyá láti jẹ̀gbẹ́ ẹ̀mọ́ ìgbìmọ̀ àìmọ́ ní ti jẹ̀gbẹ́ àwọn àṣìbọ́ mọ̀ ọ́ ọlọ́run lọ́dà bẹ́ẹ̀. ẹ àníyàn mu èmi súnmọ́ mo súnmọ́ gan mo mọ nítorí ìdẹ̀ gan ó dáa sọ nídìí náà síta àmì